الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة فاتقوا الله سبحانه بإذن استجابة رسول الله ورسوله وعبيده بإذن ذكر الجنود والصبر نزل على الأولى سبحانه ẹgbẹ̀rún ọdún ẹgbẹ̀rún mẹ́rin ọdún ẹgbẹ̀rún mẹ́rin ọdún ìṣẹ̀lẹ̀ السلام عليكم ورحمة الله وبركاته. a sọ fún wa nípa fífi ìbùkọ́ ẹ̀rọ àfiwé ìtàkùn ilẹ̀ inú kejì pẹ̀lú ẹ̀ àti máwọn ọ̀rọ̀ lọ́pọ̀ wa. أبو عمر إمام ابن عبد الباب عليه رحمة الله إنه جامع بيان العلم وفضله آه في هذه ولبدين المعلم الصغير ومن هذا الباب أيضا قياس التظاهر بالدين على التظاهر بالأم إنه نوطوى للجانب òun náà ni ثم في túmọ̀ pé àpéjọ ọlẹ́rìí òun ni sísàfiwé التظاهر بالبيت على التظاهر بالقوم bákan náà ló ti rí níyàn bá sọ jáde lẹ́nu tó tó ń bá tó ń súnmọ́ yàwó ọmọ òun ló lè lè kó súnmọ́ bó ṣe já sí pé ìta mọ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti wá ná áyà yìí òun náà ni kíyàn ti sì pẹ̀lú wọn sọ wípé tóun bẹ kú súnmọ́ ìyàwó ìyá òun lè kú súnmọ́. àwa lè fi jọ bákan náà kéèyàn sọ pé tóun bẹ súnmọ́ ìyàwó ọmọ òun lóbìnrin lòun súnmọ́ kẹ̀kẹ́ náà lè á nílẹ̀ lè á lórí ti pàtàkì ti ń bẹ lábẹ́ rẹ̀ òun ni pé. ọgbọ́dọ̀ jáde pẹ́ni tí yẹn fẹ́ fi ìyàwó rẹ̀ jọ yẹn ajẹmọlẹ́bí tí yẹn gbọ́dọ̀ pẹ́. ajá sí máa gbọ́dọ̀ pé bá súnmọ́ ìyàwó ọmọ òun súnmọ́ tẹ́ni ẹ̀ wá ni ó ṣe nítorí bá fi wé ń bẹ láàrin mọ̀lẹ́bí ni tọ́jú àrọ̀ ń súnmọ́ máa sẹ́yìn bí lóbìnrin mọ̀lẹ́bí lòun náà tọ́jú àrọ̀ ajá pípé pẹ̀lú náà. bákan náà ìyá sọ̀rọ̀ ọkọ̀ bá ti fi lè ha alọ̀rọ̀ ọkọ̀ bá ti tọ̀ ká máa ṣàfiwé àrọ̀ ọkọ̀ bá ti fi lè ha ẹni tí ọfẹ yìí ìyàwó ẹ̀jẹ̀ yìí ìyá ẹ̀ ẹ̀rí pọ́ba adẹ́lẹ̀ àtọ̀ yìí pé nù tẹ́lẹ̀ nìyẹn máa ti ní ìsẹ̀rẹ̀ tí ọba fi súnmọ́ ìyàwó ẹ̀ padà òun ní kọ́ sẹ́rù dọ́mọ. àwa ṣàfiwé sẹ́rù dọ́mọ nípa ẹni tó fẹ́ yìí ìyàwó ẹ̀jẹ̀ yìí ìyá ẹ̀ ala rọ́mọba tètè lọ́tẹ̀lẹ̀. nítorí pé ẹ̀hún tó wá níbi fífi ẹ̀yìn ìyàwó èèyàn jẹ ìyá èèyàn. òun ni pé kẹ́ni yẹn kàn sẹ́nu dọ́mọ lásán. kò sí ìṣẹ́rọ́tò ìmọ̀ níbẹ̀. ẹ̀rí. sùmọ́tà bá lọ wọ ẹni tó ṣèṣì pààyàn. ọ̀tàhírò rọ́kọ̀bà ti mọ̀ nínà níbẹ̀ ń bí òun. tó nípa bẹ́ẹ̀ a lè fi jọra wọn. pẹ̀lú wípé eléyìí tó ṣe tàkàyédò rẹ̀ yẹn lọ́kọ̀ ìyáda rẹ̀. ilé ọ̀tàhírò rọ́kọ̀bà ti mọ̀ nínà níbi ẹni tó pààyàn lọ́fẹ́ ṣe ẹ̀tọ́ ọlọ́run ọba sàánà. ariwo ti pọ̀ jù lọ́dẹ̀ yìí obìnrin bẹ̀yẹn bá ní mójú láwọn ọmọ yẹn o ẹgbẹ́ wọn gáàrí tó ẹ̀rí báyà yẹn sọ wípé ọ̀sẹ̀ ẹrú dọmọ ẹrú tí ọ̀dẹ̀ sọ dọmọ yẹn ọgbọ́dọ̀ jẹ́ ẹni tí ó ní gbàgbọ́ àpájù lẹni tó fẹ́ ṣe tàpárọ̀ ìbànìyàn tó ṣe lè ṣe ìjùmọ̀ yẹn náà àwọn àrí ìpè dọmọ tó wà níbi èèyàn fẹ̀yìn ìyàwó ẹ̀ ó ìyá ẹ̀ pé tóun fi lè dọ́dọ̀ ìyàwó òun ìyá òun gangan lòun súnmọ́. àyà yẹn kàn sọ pé kẹ́ni ẹsẹ̀ rúdọmọ lásán ọ̀sọ́ pé ọgbọ́dọ̀ nígbàgbọ́. tó àwọn àlọ́ èyí tó wà mọ́kọ́ ìyàdá yẹn ọkọ̀ ìyàdá rẹ̀ pẹ̀lú ìmọ̀ọ́nì tọ́jẹ́ ìsẹ̀rẹ̀ fún ẹni tó sì fi pa ẹ̀ ìgbéyàwó sẹ́rù lọ́mọ́ ẹ̀rú tí ó tẹ̀sọ̀ ọ̀dọ̀ ọmọ gbọ́dọ̀ jẹ́ wọn mí nà. a lè ṣàfihàn rẹ̀ pẹ̀lẹ́ tọ́fẹ́sẹ̀ ẹ̀rú tí ọmọ nígbà tó fẹ́ ìyàwó ẹ̀jẹ̀ ìyá ẹ̀. bákan náà ọ̀kìyàsó tọ́ bákan náà kìyàsó tó wọlé ní eléyìí o kásàfiwé dídé wọ àlùfí méjì ẹ̀rí bọ́ba dẹ́dà ńgbà tí ń sọ àwọn ẹni tá a gbọ́dọ̀ fẹ́ ó ní wà á ń tajà márùn báyìí náà lè kọ̀ọ̀tà ìní ẹ̀là máa ń pàdé sálà ẹ kò gbọ́dọ̀ fẹ́ àǹtí méjì ó lè jẹ́ ìyá àti bàbá lọ́pa lọ́pa wọn pọ̀ àbí bàbá nìkan àbí ìyá nìkan ẹ kò gbọ́dọ̀ fẹ́ wọn àwa lè ṣàfiwé yẹn náà àti gbogbo àwọn tọ́jà lásùmọ́ náà bí ẹrú lórí ọmọlúàbí ẹ̀rí kọ́rọ̀ ọmọlúàbí là ń sọ mẹ́ẹ̀ bọ́ bá jẹ́rú náà èèyàn gbọ́dọ̀ fáṣí mi. ìlìjámọ̀ ìbẹ́yìn náà mọ́ ní dásàrùrì tí wọ́n bá kọ́ ọmọ olúyà méjì fún yẹn tó jẹ́rú èèyàn gbọ́dọ̀ gbà. àbájúlọ àwọn obìnrin yẹn yìí lẹ́yìn ẹ̀fẹ́ láǹfààní láti máa ṣe ìbálòpọ̀ yẹn kò gbọ́dọ̀ fẹ́ àní sọ wípé ìbí ọ̀rọ̀ ọmọlúwàbí lọ́ba adẹ́dà ń sọ wípé wà á ń tajà márùn-ún bẹ́yìn náà lọ́kọ̀ láì ká má bẹ́ẹ̀ rí sí mọ́ba adẹ́dà ọ̀sẹ̀ sọ nípa tẹ́rù táǹtì méjì sáà ni wọ́n ìyá pa wọn bọ àti bàbá àbí ìyá nìkan àbí bàbá nìkan ẹ gbọ́dọ̀ fún wọn jọpọ̀ tí dákàrúrì láti fún wọn lẹ́rú ní ọsọ pé ìlẹ́rú ni wọn mú nǹkan bá tẹ̀gbọ́n tàbúrò lò ẹ gbọ́dọ̀ síbẹ̀ wọ́n ní ká àbíyàn ọkàn ní fẹ́ sára yẹn gbọ́dọ̀ síbẹ̀. abáàdì abáàdì tábàlà fẹ́ tọpa ká máa ṣe alebele ìwélè alebele ìwélè lórí ipa fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ fẹ́rí fẹ́fúndì à làtọ́ láti ìhìlì kìtà síra yóò ti lọ sùn ọlọ́ọ̀lù ẹ̀ẹ́dẹ́mú ìsọ̀wá bẹ́ẹ̀ ọlọ́ọ̀lọ́mọ ń tọ́kọ̀ rẹ̀ sí ẹ̀rí nínú àwọn nǹkan tí a mú wá fún wa ti ń sọ nípa kìíyà àwọn náà ni àlíyù kálù abi àlí ìbàyàwí alhashimi wọ́n ní wọ́n wí orin yìí gbóhùn àbí àbí mo kọ́ ní ibùdó àbí Muhammad aliyahudi gbólóhùn rẹ̀ ti ń sọ nípa kìíyà.

súnmọ́ ara wọn pẹ̀lú dùnmọ́ ẹjọ́ ara wọn. láà kò tí ẹ ṣe é ṣe. Alẹ́ àyìn àìlè sọ̀rọ̀ tí ń bẹ láre èèyàn láàkàlùbáyà ni ọjọ́ kéèké jọ kéèyàn ṣàlàyé o. فإذا ما عليت وإذا ما عليت واسأل ربك يوبا منكم هذا عمي يا عمان عمل tí ọba fọjú lórí náà rí nǹkan fásitì ìwọ béèrè ń tẹ̀ tó kápá wàá fún ẹ nílò. nítorí bí apá kan àwọn èrò nìyí ó dàbí kéèyàn kan ẹni rẹ ni ẹ̀rí apá kan ìró mi bíi pé yẹn gan ni rẹ̀ yẹn rí pèsè báyìí. lẹ́yìn náà máa ṣàfiwé apá kan ẹ̀hún tó gbọ́ omi ṣàfiwé apá kan òfi wéra wọn. torí bẹ́ẹ̀ tọ́ba máa wí máa mú àwíjàre wá lórí ẹ̀rí máa bẹ̀rẹ̀ sí. ẹ̀rí bá ti wí níbi kútúbà lé. má dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ o tó ìgbé yá lélo àsùpààrọ̀ sífúrù sífúrù jámù rẹ̀ ní àsùpààrù àwọn tí wà ní ńlá ní ńlá bá ń sùpàgbọ́. Mada dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ ìyá mílò àgbàrọ̀ tó gbé àwọn tírà nílá nílá kìí ṣe jáàmù sáfárù lélẹ́yìn sáfárù ìrìn àjò ni ìgbẹ́lẹ̀ yìí sí kúrò lọ wọn ní tírà nílá tí wọ́n ti padà wọn nílá nílá pìtìpìtì tírà má dàbí kẹ́tẹ́kẹ́tẹ́ tí ń gbé àwọn tírà nílá dání. bí wọn náà ti ka ọ̀rọ̀ kẹ́tẹ́kẹ́tẹ́ nígbà táwọn bá múra àwọn Yahudi wá títí àpẹẹrẹ wọn dà gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ yá nílò àfárọ́ tó gbé àwọn tẹ́lá bàǹtùbàǹtù tó gbé dání bí wọn náà ṣe kaná fansa tó lè jọ wọn àyà táwọn yẹn. ó ní jẹ́ ọlọ yé wọ́n sọ pé yẹn lè lọ lé kí wọ́n lọ parí kí wọ́n lè ké tíra torí àfiwé yìí àfi yọ ọ̀rọ̀ pé eléyìí ọjọ́ léyìí àfirọ́nà lọ gbàdá rẹ̀ rí ìkúlẹ̀ amọ̀ nínú gbogbo àlámọ̀rí gbogbo ni o láti máa rí. lọ́dọ̀ àwọn ẹni tó rí wọ́n pé kàlùmíìzánì ọ̀dà bí oṣù wọn gángan ni àwọn ẹni tó rí wọ́n pé àfiwé wọ́n máa fi yanjú ọ̀rọ̀ lọ. láyé ẹjọ́ mo ti ọ̀rọ̀ ìyá ọ̀rọ̀ bíi alikọsẹ tọ́lá tí wàá ṣàfiwé yìí gẹ́gẹ́ bá tó ń sọ fún alágbèbá tá a ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ kìíyàsì ọ̀sẹ̀ tọ́lá ṣe àfiwé nú ẹ̀sìn ilá àyàfi fún dání. lífàkìhì ọ̀wárì ìdílé fún ẹni tó gbàgbọ́ yé ọ̀wárì ẹ̀rí kọ́ wá ní fàáàlì. مبالغة من الصوت صان يصون صونا وهو صائم ثم وعن صوان إن على صيغة المبالغة ẹni tó lè ṣàfiwé yẹn tọ́sẹ̀ sọ fún láti ṣàfijọ́ tí ó fọ̀rọ̀ wéra wọn òun ni fàkì alágbọ̀yé tọ́wájọ́ sọ wá ní lìdí lìdí ń sọ ẹ̀sìn rẹ̀ gbáà tí ọ̀fẹ́ kí sùn sábẹ́ sí ẹ̀ẹ́dì pé kò ní wúyì tó yìí. wọ́n ní ẹ̀ wá gbọ́ o ẹni tó ń bá já láyé mọ̀ wọn ò ní kó ṣe kìyà sí jẹ o kò lè rọ̀ lọ́rọ̀ kọ́ọ̀lù mọ́fútì ìyẹn ni pé kò lè rọ̀rọ̀ gbólóhùn adájọ́ ẹ̀sìn kò lè rọrùn kó lọ́dọ̀ aláìmọ̀kànmọ̀kàn ìtumọ̀ rẹ̀ nípa aláìmọ̀kàn ó ní ìdígbó ló wà fà adájọ́ ẹ̀sìn o. òun ní ìdí bàbá wí gbólóhùn àǹfùláàní wọ́n rẹ̀ bá aláìmọ̀kàn lòun wọ́n ti pọ́nrọ̀ rẹ̀ wọ́n sá máa wá pé àǹfùláàní ọwọ́ aládọ̀ alágbájá gbọ́dọ̀ máa wí. Ẹ iná àtàhù tọ́ba lọ bá mú sí yẹn mo sẹ́rí ìdán lẹ́ni tí ìyáni ìyẹ̀dúlómò rúróṣídà ìdàrú ọlọ́ọ̀ba ẹlẹ́ni tó ń wá ìmọ̀nà lọ́dọ̀ rẹ̀ àfùkáwù afúnídàájọ́ ẹ̀sùn. A fún ní àdíjì méjì, òun lọ máa fi fáàsì fatuwa. Pé ìgbẹ́ bẹ́ẹ̀ náà àdíjì méjì yẹn mọ̀ ànàyà ni, màmí ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ dájú ẹni mọ́ sàhámàlà àdìsà, ẹni ọba nímọ̀ nípa àdìsà. Ọya. Ẹ wọ̀lá yà àríkù bí ìtàwílà. Ọwá mọ àlàyé tó lè rí sàlàyé àdìsì, ọ̀dàbí ìtàlá ìdàlá nìyẹn omi wé yàní ẹni tí ó lè dá núrò náà lọ́gbà lérò pẹ̀lú sọ ìdàlá ni ìgbésẹ̀ bá sọ fún pé mẹ́wàá ni wọ́n bá di méjìlá yóò máa tẹnu mẹ́wàá káàkiri náà. Náà. Ilẹ̀ yóò ń kọ́ lẹ́lẹ́yìn láti lè sọ pé sọ ìdá láàní ẹ lè fi kíkiri sọ ìdá níyà kiri ilé ògùn bí náà ń kó ògùn èyí náà yóò lọ́kọ́ àlàdé yìí kó lò dà wáyé lórí fẹ̀dálá nìyẹn bí wọ́n kó oògùn sí ni bó o bá fẹ́ bá ń ju gbogbo oògùn sínú ẹ̀ báyìí ọ̀yà. wọ́n wá bí ìjà mi wọ́n yóò wá bẹ́ẹ̀ dẹ̀ ni oògùn ti ń bẹ ní fẹ̀dálá nìyẹn lọ́wọ́ àdébí kan kó oògùn. wọ́n wá bí sèpì jáhìlù yáni àsọ ìdàlá huwa jahilun bìtìmì. ọmọ nípa ohun tí ó lè ṣètọ́jú gáírù wa ni ìyẹn ní gẹ́gẹ́ kéèsè sí pọ́kànkọ́lẹ̀ ọmọ ni o èèyàn bá rú dànù mọ́sálásí kó lo ogún ọdún bẹ́ẹ̀ yọ máa gbé bẹ̀rẹ̀ tí wọ́n bá lọ mẹ́nìkan tó ń lọ rí di bá jẹ́ wọn náà máa gbóògùn ẹlẹ ló fẹ́ ní ẹlẹ ló ní ìjàmbá yẹn ọyà. ó ní hákì àmọ́ lọ́rùn fílíjẹ̀ sáì làwáyé ádìlì ẹ̀hún dáàbìrì bá fi wé ọlẹ́rìí nù sẹ̀ríyà. ọlọ́run ọba gẹ́gẹ́ alára máa fi ṣèdájọ́ nípa àfiwé ẹ̀sán làwáyé ádìlì àwọn ẹni dọ́gba méjì. Ọ̀yà. Tábàrẹ́ ni tọ́ lọ sí hárọ̀mù tọ́ lọ fa nǹkan abẹ̀mí bọ́yẹ́yẹ́ àbọ́dẹ̀gbẹ̀. Tọ́wá ti gbé àwọn ẹni dọ́gba méjì. Ẹ́ yára yá nì. Ihun tí wọ́n bá rí iná ẹ̀lẹ́ni yẹn máa fi sàn sẹ́hun tọ́pa yẹn. Sẹ́wọ̀n pàfiwé, ìgbà ọyẹ́ fi jọra wọn tọ́papọ̀ àbí ọ̀papọ̀ ẹgbẹ́ màálù ní ìgbẹ́ tọ́dẹ ẹran màálù jọ pa náà ó sì dédé màálù ìwọ̀n tó pa ẹ̀. ọ̀yà. wọ́n ní lámùyọ̀ wá ké kìí ṣe pọ́ sọ wípé gbèdéke nǹkan báyìí kò sì dákọ. ọ̀dà òmú gbèdéke wa àtàwùkì àtìlẹ́mú wa pé orí tàwùkì tó máa ń túmọ̀ ọ́ yàní ọ̀nà méjì gbà mí tó lè súnmọ́ àyè tó lè súnmọ́ àkókò lẹ́nu máa ń gbé àwọn eh, mọ̀wákìtù gàmọ́ níyàwó àgbẹ̀ ọ̀kà níyàwó àgbẹ̀ lámìí wákì kìí ṣe kó fi ó fi ààlà sí pé nǹkan báyìí òun lẹ́nu yẹn máa fi sẹ̀sán tọ́ba adẹ́dọ̀ lè wí wọ́n lámìí sàmì kò dẹ̀ dákọ́ pé nǹkan báyìí lẹ́nu yẹn máa fi sẹ̀sán pẹ̀lú gbẹdọ́lọ́ọ̀dẹ̀ yẹn Ọkẹ̀ ìyá pé wọ́n tí ọba àṣẹ̀dá sọ náà ni pé àwọn ẹni tó gba méjì ní kí wọ́n sáà lọ yẹ kí níyẹn o. Pé ìgbẹ́ tó jẹ, ẹran tó pa ìdíje ẹni báyìí lójú ayé, òun ní kọ́lọ̀ ọ̀pá padà. Ọya. Wọ́n ولنا في النبي صلى عليه الله إن بفو على النبي صلى الله عليه وسلم أصلا ثلاثة والصالحون àti gbogbo àwọn ẹni rẹ̀ kúlà àwáàní ní gbogbo àkókò tí wọ́n ti lò kí ni bẹ fún wa wọn lè mọ̀háàzì ẹ àwòkọ́sí ń bẹ níbi ọ̀rọ̀ mọ̀háàzì ibn Jabal radiyallahu ta'ala anhu kájọsọ pé aṣọ pé hadith yẹn dọ̀ ẹ̀yìn fún láti bẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ wọ́n rí àwọn àṣàrò ní ìtọ́lá láàáfíà kí ni hadith náà ọ̀rọ̀ mọ̀háàzì yẹn kí lọ̀rọ̀ yẹn ṣe máa fi làákàrí rẹ̀ máa fi dájọ́ táwọn oníjà méjì bá wá tí ó lè tẹ́rì inú tẹ́rọ ọlọ́run àti súnà lẹ́nu tó mọ́ ààrẹ. ẹ àti lẹ́tà tí wọ́n mọ́rọ̀ àlìfàárù kọlọ̀ǹgọ́ bá ní kẹ tọ́kọ síta ní. ọkọ̀ sí àlẹ́ àṣàárí àbí mọ́sàlẹ́ àṣàárí fi ìdìlíyà ni tó ṣe pé òun tó wà nínú òtúmọ̀ rẹ̀ náà nìyí. Ìhun tó sọ fún náà ni pé máa ṣàfiwé. Táwọn ọ̀rọ̀ kan bá dárú wọn lójú, ṣàfiwé ìwọlé mi jọra wọn. Ọba ti wá ṣàfiwé mẹ́kọ̀ padà wí sí pé tó. Èyí lójú òtọ́ yẹn yẹn. Ọ̀dọ́ ọlọ́run nìyẹn wà wọ́n. أبو عمر رحمه الله ونزل القيام القيام والتشكيل والتمثيل منه وحي العرب الفصيحة التي يتلبيها القرآن أعري أفعنا سعر القيام أفيوي والتشبيه أفيجو والتمثيل إما فيروا من لغة العرب الفصيحة إنه دلالة الله تقول كلي على داري tọ́hàn sálùkọ́ lè sọ ń pa ẹ̀ tó yẹ pé ọ̀pọ̀lọpọ̀ gbólóhùn yìí máa máa náà lọ́kọ̀ hàn rẹ̀ afáàní ọ̀wá wọ̀rọ̀ ọlọ́run ọba hàn tó sọ yìí pé. ṣé kìí ṣàfiwé wọ́n sì wá dà gẹ́gẹ́ bí àlìyàwó wọ́n dà gẹ́gẹ́ bí lẹ́kẹ́sẹ̀gbìn. wálìmọ̀rìndàn àti òkúta olówó iyebíye nígbà tó bẹ̀rẹ̀ sí ní ròyìn bá lò jẹ́ nàìjíríà àfiwé la rí bẹ́ẹ̀ ní sàlàyé ọ̀dà bíi àfiwé ni àbíjọ ni. ọba subhanahu wa ta'ala. ẹ bí ẹni pé kò tẹ lánàá ti rọ̀ ń gbọ́ wa padà dá bí ẹni pé kò ń lánàá àbíjọ ni. ọ̀yà. ẹ̀gbọ́n mọ́sàlónú rẹ̀ àpèjúwe ni àpẹẹrẹ mọ́lẹ̀ rẹ̀. àmìṣkáàtì fi hà mí bá òní ìgbà. ìyẹn ni pé àpẹẹrẹ mọ́lẹ̀ rẹ̀ ní bí ìkọ́lùfẹ́ mọ̀ nínú ọkàn mọ̀mìnì kàmìṣkáàtì fi hà mí bá Ọ bíi kótókótó bíi kìíní níbi tí yẹn lè kí bọ́ọ̀bù pọ̀ wọ́n ń pè ní mistad irú kíní kan ṣe hàn kíní kan máa ṣe téèyàn ó ṣe bíi gíláàsì ọwọ́ amú bọ́ọ̀bù wá kí bọ́ọ̀ náà wọ́n ń pè ní mistad ẹbí kọ́ọ̀pù kíkíní yìí gbàdá wa ń kéékèèké bí àwo ẹ̀sìn tó gbàdá wa ní táǹsẹ̀ ń ṣe ọ̀dọ́ lókè ọ̀la ní àtijọ́ a wá lọ mú ike ike tó máa ń fi gbogbo omi rè tó a wá lu a wá mú bọ́ọ̀bù àti ìbọnú ẹ̀ tó di yẹ wá gbé àwọn fọ́ọ̀kà lè gbé sórí tébù àfi ń ṣe ọ̀dọ́gbà rè gbàdá ń palẹ̀ wọn pa fẹ́ máa fẹ́yàwó láti dọ́gbà yìí tó gba àwọn kan tó gbẹ́ ni ọba rí ọ́ ní à gba àwọn wọlé bọ̀dá lágbájá tó irú mìsíkàtì èèyàn lè bí àwo tó ìpínlẹ̀ abá ti mú kíní bọ́ọ̀bù yẹn sínú ẹ̀ báyìí. ajé kí mọ́lẹ̀ yẹn ó ṣe kí ni ọkẹnu dáadáa ẹ mọ̀ pé yóò sì kójọ àwọn ajé kó tóbi bẹ́ẹ̀ lẹ́ni bọ́ọ̀bù tá a fi sí ó lè jẹ́ kékeré ẹ̀rí tó gbé léyìn náà ọ̀rọ̀ àpèjúwe náà ní ń sọ ọ̀rọ̀ àpèjúwe náà. Ẹ̀rí. ìdẹ̀bí ẹni pé jọ́tọ́ bá rí ohun tá a sì lérí ẹ̀ fún wọn. wọ́n máa wí pé àwọn olójú wákàtí kan lọ́sàn-án lọ àfijọ́ náà ni. bákan náà àtọ̀rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala nípa tó pàṣẹ. ẹ̀sùn jò yẹn á dráìfẹ̀ á wà lọ sí ilẹ̀ tó ti fún. Ẹ̀hẹ̀, a wà fi jílẹ̀ lẹ́yìn sílẹ̀ ti kú tẹ́lẹ̀ kàdáàlì kàdùnàṣọ àfiwéèrè bákòjọ náà ó ṣeré nìyẹn ǹjẹ́ sákòjọ sí jọ ni ọjọ́ súnmọ́ àfijọ́ ni tọ́ba ti lè ya fọ́tò ìgbà tí gbogbo ilẹ̀ ti kú tẹ́lẹ̀ nírú àkókò yìí ọwọ́ adásì kò tó jọ máa rò jọ wá rọ̀ ibi tọ́lọ́sẹ̀ kò tún ti máa ń wúje lóyìn rẹ̀ ló tún padà wò tọ́ọ̀ba ti lè jí eléyẹn ọba lẹ́dàá ní kàdáàlì kàdùnàṣọ òru bẹ́ẹ̀ náà làgbé èdè náà ṣe rí ìwọ tí wọ́n gbé bẹ́ẹ̀ lódìdí ló ń ṣe wà tẹ́lẹ̀ yẹn náà ẹ̀bẹ́ náà ló ń ṣe wà ńgbọ́n ọlọ́run bá padà ṣe kí ni o tó bá padà jí ọ dìde mo rí i pé gbogbo orípa mi tí ọlọ́sẹ̀ kúkú fi wà àtàwọn ewé mi ní ọ̀pọ̀lọpọ̀ ọmọbẹ̀ wọn báyìí tójú ọba ti padà dé déédéé ewé yẹn gangan ni ó kù náà kí lè wá jiyàn gbèǹde àfijọ náà ọyà. wàá ọlọ́run ti pẹ̀lú mi yẹn àwa fi sílẹ̀ tó ti tó kàdáàlì kàlùkòrò bẹ́ẹ̀ ti jáde kó tó sàárè náà bí wọ́n yẹn ti padà jáde nígbà tó yọ lọ bẹ́ẹ̀ ni ó ti jáde tó wọ́n ní irú àpẹẹrẹ náà ní gbogbo àwọn àmúsáàlì tọ́ba máa ń fi lélẹ̀ àmúsáàlì wà pèjúwe òwe láti lè wòye àti ọkùnrin ní ilé nàdíyàn ìdájọ́ tí ó mú wá fún irú nǹkan bí hukmin nàríà ìgbà irú ilé ìdájọ́ kan náà wọ́n jọ ní. wọ́n ní apẹ́rẹ yẹn pọ̀ wẹ̀lmọ́nà ti dálíka kó lè àti túmọ̀ tọ́jọ́ bẹ́ẹ̀ pọ̀ rẹpẹtẹ. gbogbo ń tọ́jọ́ rẹ̀ bí alẹ́ ṣe bá fi bá di màáni àwọn kan tó máa ń jọra nínú apákan ìtumọ̀ wàhúwà lẹ́wọ́sì wọlé ní ìjáró àlẹ́ ìlú ìlú ìgbé ìdájọ́

báńkà jáde. tọ́ wọ́n ní ẹja ní owó òjò àdùnnúṣe o àkójọ èyí tọ́lọ́run lẹ́sìn bá kó wa jọ lẹ́yìn tá a bá ti kú tán ìjọ gbẹdà ìyá tọ́jọ́ bọ́lọ́run ti ń jílẹ̀ nígbà tílẹ̀ bá ti kú ni wọ́n lè fi jọra wọn ẹgbẹ́ kan náà wọ́n fi jọra wọn. wàhí ẹlẹ́sì ìjárọ̀ ilé ìhàlùfọ́ wẹ́lmọ̀rọ̀d. ẹgbẹ́ wo ni ẹgbẹ́ pé nǹkan tá a rí mọ́tẹ́lẹ̀ padà jáde wọ́n fi jọra mi. mo rọ̀ báyìí ẹ síye ọ̀hún náà ẹ̀dẹ̀ ni mo da àgbà lérò. pé kí ni ìyá ti sàfẹ́kùn ẹ̀tẹ́lẹ̀ àti padà rí. ẹgbẹ́ tán fi jọra nìyẹn àdẹ̀gbé àti fi wọ́n jọra wọn bákan náà. من المعنى لا يشفي الصيد من كل وجه وكذلك قوله سبحانه للكفار wọ́n ní dábàá tó àlìjẹ́sá òbèlè méjìlè gan nínú ẹ̀ní à ibẹ̀ rẹ̀ bá pa wà mẹ́sàn-án rẹ̀ wá wọ́n ní kọjọ́ ń ká lọ́dẹ̀gbẹ́ rẹ̀ yẹn rárá tẹ́rẹ̀ ẹgbẹ́jẹrin lé ọ̀jọ́ra ń gbogbo ojú ṣùgbọ́n akẹ́sàfíwé gbé sí wọn jọ tó bá kẹ́rin. wọ́n níbẹ̀ náà lọ́rọ̀ ọlọ́run bá subhanahu wa ta'ala ń pa àwọn kékeré ọlọ́run sàfijọ́ wọn pé ó ní wọ́n wà dà gẹ́gẹ́ bí ọmọ jámù himar tàbí gẹ́gẹ́ pé ní hamil alimohim mọ́jú sàmbẹ́lẹ́yìn mímu ọba àjálẹ̀ fún àbíyá ka'annahum humurun. wọ́n wá dà gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ mùsẹ́fìrà tó ń sá. kí ni wọ́n ń sá fún ń sá fún kí ni o wọ́n ní bọ́ọ̀lù àwọn kẹfẹ́rí ṣe máa rí nìyẹn. ṣé kẹ́tẹ́kẹ́tẹ́ àti kẹfẹ́rí wá jọra ṣé mọ̀ pé èèyàn ní kẹfẹ́rí abẹ́sí gbàgbé bọ́ọ̀lù á ṣe dá kẹfẹ́rí nù kẹ́tẹ́kẹ́tẹ́ mọ́. mọ́ngò ti pé báwọn yẹn náà ti ń sẹ́ ìgbẹ́ tí wọ́n jọra àwọn yẹn lásán lọ́ba adẹ́dàfíṣe kí ni o ló fi ọwọ́ agbẹ́dàjọ́ pé wọ́n dà ẹ̀ẹ́dẹ́gẹ́dẹ́ ti ń sá fún kíni o. ẹbí wo bọ̀ bí ìsọ̀rọ̀ tó lọ fi ní wọ́n ẹrin sì gbé ìbá àjọ ń àtàwọn ọlọ́run á ní wọ́n ẹrin tó ń pé ẹrin nìyí kìí ìfèrí kọ́mọ ikú ọba lọ wọn sí ó ó sì máa máa gbé òkú dání ọlọ́run òun mọ́ wọn ní tá a bá wò kí ló fi ṣàfijọ́ rẹ̀ wọ́n kọ àtẹ̀sí omi jẹ́ àti àmọ́ ìkólóbù ọjà ìwọ̀n táfijọ́ yẹn fi wá tọ́ balẹ̀ àti fi wọ́n wéra wọn òun ni wípé ọkàn wọn fọ́ àìmọ̀kẹ́ndẹ̀ yọ wọn lẹ́nu tí ṣe máa ń tẹ̀lẹ̀ fẹ́ràn náà nìyà ẹ̀bọ̀ ẹ̀rẹ́ fọ́nú àìmọ̀kẹ́ndẹ̀ ń dẹrẹ láàmú ọlọ́pẹ̀rẹ̀ eléyìí pọ̀ gbogbo eléyìí tá à ń sọ ìyà ń jẹ́ oyé wa ipá fi wé ń bẹ́ o tí mọ èèyàn tọpa ìmọ̀ èèyàn bá ti tó lẹ̀ dáadáa kẹ́tí ọba ti lẹ́rìí táwọn olùjẹ́ ọlọ́run táwọn ojú súnà nẹ́rì tó wà lọ́sùn lọ á ṣàfihàn rẹ̀ ni o pẹ̀lú mú tá a ti mọ̀ pínlẹ̀ rẹ̀ kẹtẹ́lẹ̀ nígbà tó bá ti súnmọ́. وَمِمَّا فِي كِتَابِ اللَّهِ مُخْتَلِفًا wọ́n ní fọ́ṣùkùn bí máa fi kitabillah muqtadiya. ìdájọ́ pẹ̀lú ohun tí ń bẹ nínú tírà ọlọ́run. àbí ká sọ wípé fọ́ṣùkùn dájọ́ muqtadiya yẹn yóò máa jẹ́ hàlù. lẹ́ni tó máa ṣe àwòkọ́ṣe ìmọ̀ fi kitabillah tó wà nínú ìṣòro ọlọ́run. wọ́n bí nẹ̀rọ ẹ̀ yẹn ni pé tún ṣe ìdájọ́ mọ̀ kò sẹ́ẹ̀dì yàn bí nẹ̀rọ ẹ̀ ẹ ti rí bẹ́ẹ̀ ó tún dá padà lẹ́ni tó tún máa ṣàwòkọ́ṣe pẹ̀lú kí ni yẹn ni pé a ti lè sọ pé fáàkùn bí nẹ̀rọ ẹ̀ ká tún dá padà bẹ́ẹ̀ òun lè má darẹ̀ láàmú mọ́ kọ́ dájọ́ bí nẹ́gọ́ ẹ̀rọ pẹ̀lú àwọn nǹkan tí wọ́n jọra wọn wọ́n mọ̀ káyé e sí àtàwọn nǹkan tá a lè fi wọ́n wéra wọn. bákan náà Abu Ubaida Ma'mar ibn al-Musanna wọ́n lọ sọ fún kùsì bin Sa'ida nínú àwọn tí wọ́n gbajúmọ̀ pẹ̀lú kútúbà ọdọ̀ òdìbọ́lọ́ ń gbà nẹ́bí dìde. wà á ń ṣẹ́dá ha ghayruhu lèlè àkìyàsí àtàlí wọn ní ṣùgbọ́n gbólóhùn jẹ́ gbólóhùn àbí ọ̀rẹ́yìdá wallahu a'lam yá ayuha as-sa'ilu amma madha. يا أيها السائل عما مضى من علم هذا الزمن الزاني إن كنت تدعو بالعلم أو أخذه في شأنه يصير عبدا ويسميه الشيء بأشباهه أفعل يا أيها السائل عما مدى Tó pè wo ní béèrè, àmà máa bọ̀ nípa ohun tó béèrè kọjá. من علم هذا الزمن الثاني ẹ̀hẹ́n nínú mọ àkókò tó ti lọ yìí ọwọ́ ń béèrè nípa rẹ̀ ayà. báwo bá ń wá mọ̀ àbó sì ń wá àwọn olóní mímọ̀ ayà ìbọ̀lọ́ ti wà ọ wà níbi èyí tó gán ní èyí tó gán ní yẹn ní ọwà múrò wa nípa ohun tó ṣe kí ni ohun tó pamọ́ ọ̀rọ̀ àbíwé yẹn náà ti tún sọ yẹn àbíwé ń bẹ o tọ́pa ìmọ̀ èèyàn bá ti tó lẹ̀ tó òfin ní fi ohun tí òfin jọra wọn tó ní fi wọ́n wọn tó yẹ pé ohun tó jọra wọn náà ló fi ṣe kí ni o àwọn kan sọ pé ohun tó jọ ohun làá fi wọ́n lè gbẹ ìgbẹ ọ̀pá ọjọ́ kó jẹ́ ìlérí àwọn òkúmọ ohun tí jẹ́ ìlérí àti kó ti rẹ̀ yẹn. Fàtẹ́bìrì iṣẹ́ yìí. Wọ́n nítorí bẹ́ẹ̀ wòye sí nǹkan pẹ̀lú àwọn nǹkan tó bá jọ. Kéde owó kí ó léyìn lè gé náà. Láàdé ọba ti fẹ́rì. Téèyàn dẹ̀ rí pé kí ní ìjọ gbogbo nǹkan tá a ti mọ̀ pínlẹ̀ rẹ̀ kan tẹ́lẹ̀ ó gbé dájọ́ ẹ̀fọn ni. Torí bẹ́ẹ̀ wọ̀rẹ́ sọ̀rẹ́ wọ àwọn nǹkan tó bá bára wọn rẹ síra wọn ká eléyìí bá lè rẹ eléyìí papọ̀ eléyìí ẹ tí wọ́n wéra wọn jẹrẹ. kankan náà jọ ní à ah, wọ́n jọ súnmọ́ra wọn rẹ wọ́n rẹ papọ̀ kankan náà jọ làwọn eléyìí. Ibn Mansur òun náà tún wí nínú orin ewì jẹ náà ní sa anabel amúrí ìdá romodahu tábàyànà rosùdámì náà ń kọ́ yìí. أهلت الأمر إذا ربه Apa ni ta'anna? Yẹn náà wà látara ta'anna, yẹ ta'anna, ta'anniya. Farabalẹ̀ nù kan nù àlámọ̀lẹ̀. Ìdárò kùtàkùtà ọba gbèrò kan. Ìyẹn máa ń farabalẹ̀ ní tàbáyọ̀nà rọ́ọ̀ṣì dàbí ní ẹ̀lọ́wọ́ yìí yẹn ni pé wàá nímọ̀ nípa kíni tí ń jẹ́ ìmọ̀ náà bí ní ẹ̀lọ́wọ́ yìí nínú ìsìnà tó bá ti fara balẹ̀. Onímọ̀ ìtẹ̀lé gbogbo lẹ́kọ̀ọ́ bá ti rí sí ìlẹ́sìn jò. Pọ̀nà. Pọ̀nà torí náà mí ni wọ́n lè dá kìí ṣe wípé wọ́n fẹ́ dá ní oúnjẹ ń bẹ̀ ọ́ ṣùgbọ́n ẹni tó gbẹ́ mú lọ́fẹ́ mú ooru náà lọ́fẹ́ fi jọ ọgbẹ́ rẹ̀ lórí yàtọ̀ gbogbo omi lọ láti rí ọgbẹ́ ah wọ́n ń dáná bẹ̀yẹn àmàlà fẹ́ ṣẹlẹ̀ tó di yé má jẹ́ orí bẹ́ẹ̀ o nítorí pé fọ̀nẹ́rù níná nígbà míì ní kọ́dítù kọ́dù lélẹ̀ káyì kì í wọ́n lè máa kó náà yẹn ṣùgbọ́n ohun tí wọ́n ń kó náà fún òun ni láti fi náà jó kí ni ọgbẹ́ èyí táwọn lábá sọ wípé áṣírò jàwá ẹ̀lẹ́kàjù oògùn táwọn máa ń lò kẹ́yìn ẹ̀lẹ́kàjù kádẹ̀ má gbàgbé ọjọ́ kẹ́sìlà kan nínú àwọn ìsọ̀rọ̀ tí ó wà fáwọn ẹni seventy thousand tí wọ́n máa wà lójẹ́ nù sọ wípé wọn ò ní jìyà wọn ò dẹ̀ ní sírò tẹ̀wọ̀n oríṣi ọ̀rọ̀ làwọn sọ̀hábà sọ fún tó nípa tuntun láàtọ̀ láwọn padà ṣàlàyé wọn wípé àwọn ènìyàn o láàyè sẹ̀rí kóòlù wọn ẹ bẹ́ẹ̀ yẹn ní orúkí àgbè wọn láàyè sàtọ́ yẹrú wọn ìjàgbé mẹ́yẹ pé tọ́ bá tọ̀ yọ ọjà tọ́ bá tó sí gbàdá bá gbé mọ́ kò ní láàyè sáwó wọn èké wọn èsì sọ pé kọ́ bá wọn fi náà jó ọgbẹ́ wàhálà rọ́bì yìí yẹ àtẹ̀dá wọn ni wọ́n máa ń gbára lé wọ́n ń sọ nípa yàtì kàmọ́ọ̀lù tàwákùrù ti bẹ fáwọn ènìyàn òun ni wọ́n fi máa wà nínú àwọn tó máa wà lùjẹ́ náà torí pé wọn ò ní díà kò dẹ̀ ní sírò sẹ́ wọn. torí bẹ́ẹ̀ má tẹ̀lé gbogbo nẹ́tọ́ ọba ti rí torí nẹ́ngbà mí ni a lè kó náà yẹn lèlè kéjì láti fi jọ ọgbẹ́ èdè pa fẹ́ dání oúnjẹ bẹ́ẹ̀. torí bẹ́ẹ̀ gbogbo ohun wọ́n pẹ̀lú tó bá ti jọ ìgbé rẹ̀ bá ti dójú ẹ̀ tán. ìgbà ilé yọ dájú pé kò sí àyà tọ̀sọ̀ ọ̀sáde ìtọ̀sọ̀ ọ̀sọ́rọ̀ àwọn ẹni ìdájú bẹ́ẹ̀. pápá jùlọ àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ lásìkò tá a wà yìí ọpọlọ kẹrin. sọ ẹgbẹ́ rí yẹn la fẹ́ sọ pé a fẹ́ jókòó ti kọ ọ̀sà rí pínlẹ̀ fún. yẹmẹyẹmẹ dáhùn àti ọmọ àpọ̀yàn ó débi wípé àwọn ọ̀rọ̀ míì gan ọ̀pọ̀ rẹpẹtẹ ń sì lọ ìgbà àwọn lọ́rọ̀ gan bí wọ́n ti ń wí ilé ìbò wọn wọn ò lè wí kéwù rẹ̀ tí ó gbà wá wí kéwù kù lọ́mà sọ pé ń tàkàn. lẹ́yìn ká lọ fi jọ ìpínlẹ̀ kan tó ti ṣẹlẹ̀ pé àbúrú lè yí o. ọ̀rẹ́ nìkan wá ní ẹ máa yà wá àní máa yà wá kí wọ́n báyìí náà máa ń ṣẹlẹ̀ lójú ayé ànẹ́bí àti lásìkò àwọn sàhábà lọ́dí ó máa ń tẹ̀lé kẹ́lá yìí máa ń tẹ̀lé ń bẹ́ ọjọ́ orú ṣèṣì yìí nǹkan kan lè yí padà pàápàá jùlọ àsìkò náà bára wa yìí. tó ṣe pé ọtí àtijọ́ wọ́n rọ sínú gòtì èèyàn àwọn afẹ́ pé ilé kọ̀ọ̀kan lásìkò tó ṣe yí pé àṣetánì iṣẹ́ rẹ̀ ti tayọ lára àwọn tí gbáyé sí. Ehe ogun nǹkan tó já burú báyìí, adẹ̀kùn lè kọ́ tó dà. Nǹkan tó dà. Ẹ rìbá ní ìsìn àgbẹ̀ fáìlà àǹfààní. Àǹfààní ti dé o, gbogbo ìyẹn o, rìbá dẹ̀. Tani wàá gba àǹfààní náà, kí wọ́n pè ń rìbá. Níwọ̀n ọba àgbà ní ẹ̀rẹ́ ti gbọ́ kí ó dáadáa, tà ìyẹn ọ̀hún àbẹ́yàn ní ọ. Ìgbẹ̀yẹn lè fi ọlọ́rọ̀ láìpẹ́ láì ọ̀rọ̀ rìbá dẹ̀ ni. ìdárayá kí láká yẹn ọ̀sẹ̀ tó lè jẹ títí náà wọ́n ń pè yẹn lọ. láwọn oríṣiríṣi ni wọ́n kẹ́kẹ́ bá aburú lè yọ kí ní ìjọrú nǹkan báyìí ti máa ń ṣẹlẹ̀ torí bẹ́ẹ̀ wọ́n kí kúnlẹ̀ ṣe ìgbìmọ̀ àṣàrì gbogbo ohunkóhun tó bá ti jọrú ẹ̀ máa fi wéra wọn ni. nǹkan kan náà ni wọ́n tọ́ka ẹ̀ sí ìgbà. wọ́n lẹ́lòmínà tó sọ wípé إذا أعيا الفقير إذا أعيا الفقير نفسي تعلق لها محالة بالقياس تعلق لها محالة بالقياس عارف ايه كيسي بقى رجل إذا أعيا الفقيه tọ́ba kọ́ lẹ́ba ẹni táwọn ò pa lágbọ́yé yóò dùn lẹ́nu ọwọ́ anẹ́sùn títí èrè pé ikú mọ́ ọ̀tún fẹ́ bọ́ sí tòsí wàhálà wọn pè bẹ́ẹ̀. ó jẹ́ táwọn adáṣẹ́ ẹ̀dí gíláàsì tí bá ti ń ju wákàtí méjì lọ sẹ́wọ̀n pé ayé òfin fẹ́ sún yẹn ó tún á bọ́ sígbà tí fáànù òkú fẹ́ léèyàn bọ́ síbi tábẹ́kù wa kí lẹ̀ ń wá báyìí ọ̀rọ̀ tẹ́ tí wọ́n gbé làwọn bóyá lè rí kẹ̀kẹ́ bí ọ̀sán pa rẹ̀. tọ́ba ti wá kọ́lẹ̀ bá fàkírù alágbọ̀yé èsì wùjú ìdùnnà sí i rírí ẹsẹ̀ ọ̀rọ̀ ẹsẹ̀ wúrà tí ó bá ṣe àlámọ̀rí tààlàkọ̀. ẹni tó jẹ́ fàkíhù yẹn á dìrọ̀ mọ́ kìyàs láàmà àlàkọ̀ tó gbọ́dọ̀ fẹ́ dà òun ní òkìlọ́ nẹ̀ lọ. lẹ́yìn kan sọ fẹ́ni ẹgbẹ́ ń tẹ́ sọ pé ń ṣẹlẹ̀ ọyẹ ẹ̀kú tálà yìí yẹn. àwọn tẹ́ ní ṣẹlẹ̀ yìí ń yìí náà ọjọ́ ọdún tẹ̀lá yìí o torí bẹ́ẹ̀ sọ́ra o agbóró ni o. ابي الفتح البصري هنا نجيسي عين الخوري ايا أيوة. ها ابي انت دي عين الحوري وبلاد الحق نصر وقيا wọ́n ní àǹtí àyínú ìhàwù lẹ́sàn wọ́n kì í àṣà. ìwọ ni ojúlówó ìhàwù nígbà tí o ti ká mọ́tò. ẹ̀yin àti àfiwé. ọ̀bàyánú lẹ́hàkì àlàyé òtítọ́ lẹ́sàn wọ́n kì í àṣà ìtúnjọ yẹ wáyé pé àlàyé òdodo bó ṣe sú ó lórí kẹmú ẹsẹ̀ wúrà wá ó ti sú ó lórí àfiwé. eléyìí tá a tún wá fẹ́ yẹ̀ wò pé tọ́ mo ṣiṣẹ́ ìlú wa lè wá ṣàfiwé o ó ní mistake nínú ìyẹn tún kọ́ òun la fẹ́ yanjú báyìí. báàbọ̀n ìhàtọ̀ ìlú mọ̀jẹ̀dá ìdí náà nínú ẹlẹ́kọ̀ọ́kárìn wáyé mọ̀ sí i. mistake tó lè wáyé lọ́dọ̀ àlùmùsítẹ̀kìdì àwọn oníyànjú ìyá àwọn ẹ̀ma ṣe wàhálà nígbà tí wọ́n rí ẹsẹ̀ ọ̀rọ̀ mistake wá wáyé. àwọn oníyànjú yìí wọ́n wà nù àlùmùkárìn àwọn adájọ́ wáyé àti àwọn adájọ́ ẹ̀sìn bákan náà. a hadith lórí eléyìí. Ibn Burayda ọsọ kọ wá látọ̀dọ̀ ọwá látọ̀dọ̀ bàbá bàbá rẹ̀ ó ní náà. وبيان النار وقال الجنة قال صبر بالحق ولا تزال النار وقال صبر ولا تعلم ولا تكون النار وذلك في النار وقال to sáàdì ibùnú ọ̀bẹ́ìdá wọ́n látọ̀dọ̀ ibùnú bùrẹ́ìdá ibùnú orílẹ̀ náà ló ń gbọ́rọ̀ yìí látọ̀dọ̀ bàbá ọ̀ wọ́n ní òjíṣẹ́ ọlọ́run sọlá àrùsọ̀lá ní alìkòdọ́ọ̀tù sàlàsì àwọn adájọ́ jámù kọ́ọ̀dì ní kùdọ́ọ̀tù kọ́ọ̀dì ní kùdọ́ọ̀tù àwọn ọwọ́ aníwájú náà fọ àlàtú náà ní bó ti wá rí ọgbọ́n díẹ̀ a ọ́ọ̀dì nkùgá àwọn adájọ́ mẹ́ta ni wọ́n kàlárì ọ̀dìyá ní fìnnà àwọn adájọ́ méjì kan nu mẹ́ta yẹn iná làwọn máa wọ̀ sí wọn ọlọ́run ti sòrò ọ̀kọ́ọ̀dì nkìlìjẹ́nì ẹyọ kan náà àwọn mẹ́ta yẹn nìkan ló máa wà lùjẹ́nà ọ́ọ̀dì nǹkan bọ̀ bí rẹ́rì hàk adájọ́ tó dájọ́ tí ò dájọ́ òtítọ́ ọ̀hún ọ̀yá ẹ̀lẹ́m ó dẹ̀ sì gbòdodo nírú yìí tó pọ̀ lọ́dọ̀ wa níbà yìí ọ̀gá ẹlẹ́kàfí náà yín ò láàrin yẹn jiyàn iná nìyẹn máa wọ̀ sí i ọ̀kọ́ọ̀dì nǹkan bọ̀ ọ̀hún ọ̀lá ẹ̀yá ẹ̀lẹ́m adájọ́ kan tó ń dájọ́ sùnmọ́ ń dà á náà gbégbà tí mo ń ròyìn àwọn ọ̀làmá òkú ní fún wa lónìí nínú àwọn kẹta fi ròyìn wọn ni alìjáhẹlú á bí àkáàmì ṣẹ̀ráyà lórí àlẹ́fẹ́kùn mọ̀tẹ́rẹ́ ni mà á ń sàlálá àìfi ìdájọ́ ọlọ́run ìtọ́lọ́run sọ̀kalẹ̀ ìfi ìdájọ́ nítorí àìmọ̀kànmọ̀kàn nípa ìdájọ́ ṣẹ̀ríà adájọ́ tó fi gbóhùn dájọ́ ń tẹ̀ wá wà láàyè àìlámú kò nímọ̀ olódo ni fa àhìlẹ́kà kòkó kan ọba pa ẹ̀tọ́ àwọn èèyàn rẹ ọ̀dọ́ àlìkàfì náà iná nìyẹn náà máa wọ̀ ẹ̀wà rí adájọ́ kẹta ọ̀dọ̀ bilhaq òun dájọ́ òsìkọ́ wọ́n wà yá àìlám ó dẹ̀ mọ̀ fóòtọ́ náà ni ọ̀dọ́ àlìkàfì jẹ́nà ìyẹn nìkan lọ́ máa wà lánàá jẹ́nà ibẹ̀ náà ni hadithi tó tún tẹ̀lé yẹn láàrin iṣẹ́ ìgbàlá alásìkò lórí ẹ̀ ọ̀sán tún ní ọrùn ṣe ni ìgbé adájọ́ mẹ́ta ni wọ́n kí wọ́n máa wà lálẹ́ ìjẹ́nà méjì máa wà nínú náà adájọ́ tó mọ̀ sí tọ́ tó fi ṣèdájọ́ àwà wà lálùjẹ́nà ọ̀kọ́ bí ọ̀dọ́ abirijà èyí tó kò tó dájọ́ ọ̀dọ́ àlìkàfì náà ìyá wà nínú náà ọ̀kọ́ bí arọ́fà lḥàm èyí tó mọ̀ tó wọ̀ já arọ́fà lḥàm ọwọ́ asábò sí nínú ìdájọ́ yẹn ọwọ́ àfin náà ìyá wà wọ̀ náà ẹyọ ọ̀sán bẹ tó ṣe yí pé àwọn mẹ́ta ni wọ́n méjì máa wà nínú náà ìkan máa wà lálẹ́ ìjẹ́nu ọ́ọ́dì ní alimọ̀ hap èyí tó mọ̀ ọ́tọ́ ó sì fi ṣèdájọ́ fáwọn mi àlè ìjẹ́nu aráàlú lọ ọ̀kọ́ọ̀dì alimọ̀ hap adájọ́ kan tó mọ̀ ọ́tọ́ ń tẹ̀ mọ́sàbòsí muta'ammidan ó tún yẹn ó sòjóró ó dẹ̀ mọ́ mọ́ sòjóró ni ọ̀rọ̀ mi àlè ẹni náà lòun náà ọkọ̀ọ̀dì ẹ̀rí adájọ́ wípé òun ò ní mọ̀ ní sáàyà lójú ti bá àti báwọn àbá mi ṣe ń ṣe àwọn ọmọ Sudan ọmọ nẹ́bí tán lọ àwọn abéèrè ọ̀nà lọ́wọ́ rẹ̀ wọ́n máa ti bẹ́ẹ̀ náà lẹ́kọ̀ọ́ yọba máa sọ pé sọ torí sọ tó wù yẹn yẹn ni tí ó gùn gan pé bíi two hours tó ń mọ tẹ̀lú fún kídà ọwọ́ afẹ́ ìyàsẹ́gbẹ̀ mi báyìí tọba tí wáyọ̀ súnmọ́ sẹ́fúnsì tọ wáálè bó bá ṣe fàágùn ìsìn sàlàyé ó ti máa fojú afọ́sọ̀rọ̀ pé two hours mi tó ojúlẹ̀ sí ìpè àti gbọ́ pé èmi ò títí ọmọ Sudan tí wọ́n á bí mi pé àwọn ń lọ bìkan kí n má mọ̀ bẹ̀ bẹ́ẹ̀ náà ládájọ́ mi tó yẹ pé kò yé aláhì àwọn àfa àwọn ọlọ́run dákùnmájé wọn pẹ́ lórí ẹ̀sìn ọlọ́run ah wọ́n máa ń ṣiṣẹ́ yìí adájọ́ mi ó ti gbàgbé gbogbo lọ́ọ̀pá pátá gbogbo òfin ló ti gbàgbé pẹ̀lú jẹkújẹ èyí tó bá fẹ́ sòtò tó ń gbé gbá mi ni ọkàn sọ wípé ẹ wá pàdé mi sí bá yọ sáré wọnú yàrá kan yọ sẹ máa lọ wo àwọn òwe yẹn yọ máa tóró ti gbàgbé rẹ ìjẹkújẹ ti di lọ́ọ̀fù ọ̀rọ̀ ọ̀tà fóòrí bẹ́ẹ̀ o ẹ máa dúró kọ́ọ̀lù tí wọ́n lé jọ̀gàn fáwọn afá. ẹ wọn fẹ́ béèrè ni pé jẹ́ sí kíkẹ́ àyàkùnmùlọ òun béèrè tiẹ̀ náà nìyẹn ọkọ̀ tí apá afọ́ sọ pé ẹ ọ lè so òfin lọ́ba tóbi wákà sí méjì sí wọn fẹ́ sá lọ òun tẹ́lá fi kíw ti palẹ̀ mọ́lẹ̀ ẹ mọ̀ pé tí bá ń bọ́ sí gbogbo gbàdí ìtẹ́kọ̀ọ́ kẹ́kẹ́ ìyẹn wọ ṣùgbọ́n adájọ́ kẹta yìí tó hun náà tó máa fi wà nù ẹni náà ń jẹ ni pé ọdájọ́ kò nímọ̀ wà sáàyà ojú wa ń sì àníyẹ̀mọ́ọ̀lì lẹ́àìlàm láti sọ pé mi mọ̀ ọwọ́ àfi ẹ̀sùnmi náà ẹni náà omi wa Lelee eléyẹn nìyí òun kàn máa ní àlàyé nù ìmọ̀ alálàyé nù láti padà sájáde. afáwà kọ̀tà dá ó ní gbọ́ àbàlẹ̀

náà sọ fún ànábì lọ́sọ̀ ọ̀lọ́lá àyọ̀sọ́lá ọ̀bọ̀ díẹ̀ náà sọ fún ànábì lọ́sọ̀ léyìí o wọn ni àlè yìí sọ pé mẹ́ta làwọn adájọ́ ọwọ́ lè jáde pé gbàtọ́rọ̀ yìí ti ju àlè yìí lọ tọ́rọ̀ tó bá ju àwọn sọ̀hábà lẹ́nu lọ làwọn ó fẹ́ mọ̀ rọ̀pọ̀ ìdájọ́ ká lọ gbé bá nẹ́bí máa wà nú ẹ̀ pàpàjù lọ́wọ́ tá fi pín àlùjẹ́nẹ̀ fún yẹn tá pín iná fún yẹn à ipa sàbẹ̀ ọ̀tà ẹ mọ̀ kó ṣe pé wọ́n gbọ́ kinní kan lẹ́nu ànẹ́bí sọláàrẹ̀ sọlá mọ̀ ń gbọ́ ṣe pé tó ìṣesí ẹ̀ làwọn kú kí ló ń gbòògbé sí ayé tẹ́lẹ̀ káwọn fẹ́ máa wí láì tẹ́tẹ́ máa lọ bá nẹ́bí wí bọ́yá wọn tó fà nìyẹn ọlọ́lọ́ àlè sọlá. ní àwọn adájọ́ mẹ́ta ni wọ́n méjì ń bẹ nínú náà ẹ̀rọ kan máa wà lálùjẹ́ náà ẹ̀rọ àwọn méjì kan máa wà nínú ọ̀rọ̀ jùlọ ìjà ọ̀rọ̀ mọ̀tà àgbélé àwọn wà fi náà. adájọ́ tó fi pé ó mọ̀ ọmọ sòjóró ni iná lòun máa wọ̀ nùkẹ́ ìkejì òun lẹ́nu tó gbìyànjú fa á ah, tọ́ a ah, ọwọ́ àti mistake fáwọn àfi náà ẹ̀rí pé yẹn ní ìwòye ní ìwòye. ó gbìyànjú báyà ń gbà bí ọ̀rẹ́ rẹ̀ ọba sì mistake gbìyànjú yẹn ó à ń bí ìjọba fi bá ìyẹn lọ́ba yá pé ìyẹn nídìí àkéèsì. ẹ wá rí tó ti fọ́ máa wà lálùjáde fọ́rọ́jọ́ ló jẹ sáhàdì òun lẹni tó ti fọ́ òun gbìyànjú níbi ohun tí ò lẹ́rìí lórí ẹ̀ fa àtọ́ ọba àkọ́ ọ̀dẹ̀ ti dé ní òdodo fahuwa ila aljanna aljanna ni lọ afa akọ̀dá wa ni ọ̀yà. ما ذنب هذا الذي سأل فأخطأ قال ذنبه ألا يكون قائلا لا يفعل ọ̀dádà ni wọ́n ni mo sọ fún àmìlẹ̀ àlíyà àwọn ọ̀dọ́ òṣèré àgbà pé tó kí lẹ́sẹ̀ ẹni tó gbìyànjú tó ṣe mistake àfa àti sọ lẹ́sẹ̀ rẹ̀ ni pé aláyẹ̀kú nẹ̀kọ́ ìyá rẹ̀ kọ́ máa jà dájọ́ ìdálámúyà àlàmújọ́ ọba ti nímọ̀ ọ̀rẹ́ yẹn lè yẹn fi dájọ́ bó ti ní pé kò sí nǹkan alàlà àrùn kọ́mọ̀ ìlẹ̀ sọ pé wọ́n dájọ́ kẹ̀kẹ́ bí kí ni wàhálà ń bẹ́ wọ́n ní wọn tó fẹ́ sẹ̀ sí ẹ̀ nìyẹn ṣùgbọ́n padà ń bọ̀ wá bẹ́ẹ̀ tọ́ba já sí pẹ́ nìyẹn nímọ̀ ó sì ti wá ìmọ̀ tá a mọ̀ sẹ́ẹ̀lì kò sí nìyẹn lọ́wọ́ á fi ṣègbìyànjú ló fi dájọ́ ló fi wá sí mistéèkì mbẹ́. à ń bọ̀ wá bẹ̀ pé dípò ọgbẹ́sẹ̀ yọ yà gba aládẹ yọ kan. a sì ṣàlàyé bí ó ti gba aládẹ yọ kan yẹn nínú àwọn ọ̀rọ̀ tó bọ̀ wá. ẹ̀rí abdullahi ibn mawtab wọ́n ní usman wa wọ́n sọ fún abdullahi ibn umar rẹ̀ pé idhab fa áfùdí bẹ̀yìnà náà máa lọ kọ́ máa lọ sí ìdájọ́ láàrin àwọn ènìyàn. Ìgbé tí ó ní fún mi lálàáfíà ni, àwàtò ààfin ni ya àmìrọ̀ ìmùsùlùmí. Ọ̀wà ní jẹ́ gbádùn ní kí lálàáfíà, ìdá aláfẹ́ mú mi ní.

ó ní èmi gbọ́ tó ti dọ́là àwọn ọba sọ̀rọ̀ ìṣúná àdùsọ́lá tí máa ń wí pé ẹni tó bá jẹ́ adájọ́ tó adájọ́ dọ́gba ọ̀bìn àríyí àníyàn kọ́lì bàbí ìdìbò kàfà fán fámà àríyù bá àdàdà rẹ̀ èyí tó fi ń tọ́tọ́ tọ̀nà jù àníyàn kọ́lì bàbí ìdìbò kàfà fán ó yí padà látara ìdájọ́ dọ́gba rẹ̀ yẹn yàní kápá fan ìwọ̀n tí ó gbà títọ́ nípa rẹ̀ yẹn ni pé báyà wọ́n fi wọ́n fi nǹkan wọ́n máa fi nǹkan hàn náà rẹ̀ wọ́n máa bù nìkan wọ́n ní fọmọ́ àrùjọ bá àdàdà ní kí ni wàá máa fẹ́ lẹ́yìn ìgbà ni kí ni sì máa wá sí lẹ́yìn ìgbà ni wọ́n ní ọ̀rẹ́ kan nǹkan kan lẹ́yìn ìgbà yẹn mọ́ alimohim yẹtawa rọrùn bí nàìjíríà ó ń sọra fún ọ̀rọ̀ kí ni o máa lọ dájọ́ kájẹ ní hadith ilé hadith lọ́dọ̀ àyè orin ilẹ̀ lọ́dọ̀ anabi sallallahu alaihi alihi wasallam hasan ibn abi hasan wọn náà ní wà lọ́ọ̀dù wọn kọ́ lọ́wọ́ búra. لرأيت أن المبارك والحنفي وأنه أسمع هذا العلم wọ́n lè bá ṣe ń tọ́lọ́ ń sọ nípa àwọn ẹni méjì nàbí láì Dáúdà alayhi salatu wassalam àtọmọ rẹ̀ Sulaiman ó lóun ọba wí pé gbogbo àwọn tí bá ń dájọ́ ti parẹ́ ṣùgbọ́n ọlọ́run fi fún eléyìí pé àìlùmẹ́ pẹ̀lú mọ́ rẹ̀ yẹn ni pé fún Dáúdà àbẹ́ òfin yìí fún Dáúdà kágbé láti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ pẹ̀lú mọ́ rẹ̀. wà á ó sì gbàròjàre eléyìí alẹ́sọ fún Sulaiman bíi ṣe ha nìyí pẹ̀lú níyànjú rẹ̀. bí kọ́ bá sọ pé gbogbo àwọn adájọ́ ń wọn ti parẹ́. bákan náà nínú àwọn àṣàrò mi ìtọ́wá bùnú làásù ó ní mo gbọ́ ọlọ́run sọlá sọlá bí táwa ń lọ náà lálẹ́ gbèsè adájọ́ bá dájọ́ rẹ́ẹ̀nù tí wọ́n fi báàgì ìṣẹ̀lẹ̀ yẹn owó tí wọ́n lọ́wọ́ owó súnà lẹ́nu hòtẹ́ẹ̀lì. ìṣègbìyànjú wọ́n àsọ̀ọ̀bù wọ́n bá padà mú ìdájọ́ wá ìdájọ́ yẹn wá ṣe déédéé òtítọ́ yẹn náà. ọlọ́run àjọrọ́ ládàbí ìlú máa tọ́ba adájọ́ ń gbà mí nì wàjẹ̀dá ha ni kò sí ẹsẹ̀ ọ̀rọ̀ fún kọ̀sẹ́rì kẹ̀kẹ́ tó máa fi báàgì ìdájọ́ yẹn ọ̀wà sí wàhálà ọba mú ìdájọ́ kan wa tó máa sá kíní ẹ̀ wá padà já sí mi sí ọlọ́bù aláṣẹ ọ yóò gbà ládẹ́ yọ kan ẹ̀rí. Ọlúgbà mọ̀ wí hadithi yẹn, wọn àbúbá ṣe ọgbọ̀n Muhammadu Abdullahi Amadu Hazu, wọn ni, ah, bí àbúbá kí ọmọ Abdurrahman ló ti sọ fún mímọ́ látọ̀dá bí ìbọ̀ ẹ̀rọ. Wọ́n láti sọ pé fáyìlú pọ́ọ̀lù yẹn pọ́ọ̀lù lẹ́yìn nínú àwọn afẹ́sẹ́lẹ̀mù. Èyí tí wọ́n lọ fi sí àfáà bí ìbọ̀ ẹ̀rọ àníbẹ̀ tó ṣe wàhálà kàyàn pé tí adájọ́ bá dájọ́ ó gbìyànjú ńgbà tí ò rẹ́rìn kíní ẹ̀ bá tún padà yóò ti lọ àgbàládá méjì tó bá wá dájọ́ tó gbìyànjú ṣùgbọ́n mistake wà nínú gbìyànjú ẹ̀yẹn ńgbà tí ò rẹ́rìn yẹn ọlọ́bù ajọ yóò gba ládàá yọ wóró kan. Ah, bákan náà nínú gẹ̀ẹ́sì atúlẹ̀ fi ṣàlàyé kí ló fà yẹn tọrọ fi rí bẹ́ẹ̀ wọ́n ní kí ló fà tán fi máa gbẹ́sẹ̀ kó lọ́rùn rẹ̀ lẹ́yìn tó ti ṣe mistake Abu Umar rahimahullahu ta'ala wọ́n ní ikhtalafa al-fuqaha. اختلف الفقراء في تأويل هذا الحديث فقال قوم لا يهجر من أخطأ لأن المطر لا يرجى روح المخالف ويكفر ومن يوفى عنه بالمقصد وأن هذا الحديث الشريف وإلى وعلة المقبول في هذا الدم والقول فجرد الله لأمة عن قصرها وإلهها. أهل أبو عمر رحمه الله wọ́n ní àwọn olùmọ̀ ẹnu òkò nípa ìtumọ̀ àdéhìí adájọ́ dájọ́ níbi ohun tí ọ̀rẹ́ rẹ̀ ọwá ló fi yẹn ní ẹ̀dẹ́ ìbọ́sí ọkọ̀ sáàyè òtítọ́ yọgbàládá méjì. adájọ́ dájọ́ ń bí ohun tí ò rẹ́rìí bẹ́ẹ̀ ní àwọn padà jẹ́ mistake ìdájọ́ yẹn padà já sí agbàládá rẹ̀. àwọn olùmọ̀ wa ń yára wọn nímọ̀ pé kí ni ìtumọ̀ hadith àwọn kan ní kò lè gbà kò lè gbà ládá ládá ò sí fún mọ́ni àkùtà ìyẹn ní pé láàyè òjá àlè sán ta ló ń tọ̀ wọn tó bá ti mistake torí mistake ni a lè san nìkan lẹ́sàn lórí ẹ̀ ẹni tó ṣe mistake ó ti tó pé kákẹ́gbẹ́sẹ̀ kó lọ́rùn rẹ̀ àwọn míì wá dọ́rọ̀ padà fẹ́ nìyẹn pẹ̀lú hadithi eh, yàní Buraida ilé ìtànìkà ní àtiwá ní báàbò yìí àtọ̀rọ̀ míì tí wọ́n ní ànábì sallallahu alaihi wasallam sọ pé tajawaza Allahu li ummati ọlọ́run ti mójú kó òkújọ mi yìí à ń kàtọ́ ìhà mistake títọ̀ yìí bá ti wọ́n ti fi hàn ìhà àti ohun tó bá gbàgbé sí. àwọn àdìkọ́ máa lọ sí nǹkan kọ́ máa sọ pé wọ́n ti mistake parẹ́ o àlùmí ọ̀fẹ́ máa gbogbo nǹkan láyé rẹ̀ ní gbogbo ẹ̀ náà mistake. ẹni tó ti di ìtọ́lọ́ ṣe sìnẹ́ pẹ̀lú obìnrin nìkan ní àṣìṣe. kó tó kọlù ẹ̀ kó tó bu ní nǹkan kó tó lọ bá kó tó máa bọ́ra lẹ̀ àṣìṣe náà ẹ wá dúró nǹkan tí àwọn àti wọn pè ní gbèsè tí èèyàn tọ̀ débi ìsìn náà nẹ́sọ̀rọ̀ tó abúti sáàmù tó kọsàlámù kọkàlámù kọmọ ìlú wọn lè fọwọ́ ẹwọ́ bó ṣe pọ̀ tó bíi mẹ́fà ọwọ́ àtìsẹ́ ní nẹ́sọ̀rọ̀ tó ó ṣe sì wo àtìsẹ́ ní ó tún rẹ̀rìn mú tẹ̀sí kíkí tó kí náà tó ti ẹ̀ lóo ẹ̀rí àtìsẹ́ lòun náà ọ̀rọ̀ tó tún bá sọ àtìsẹ́ àtìsẹ́ ti mẹ́rin dídé ń bá sàlù káà ní pínkù lápàdé ẹ̀sìn náà tó fi yàn ní tètè dá lóhùn bọ̀rọ̀ tẹ́lẹ̀ àti lòun náà wọ́n tó dẹ̀ sí pé wọ́n tó dẹ̀ sí pé wọ́n pàdé bó ẹlòmí ò tẹ̀ mọ́ sí ẹ̀ kọ́ mistake ni mo ṣe mistake lórí ẹ̀ gbogbo ẹ̀ náà mistake náà àtọ̀rọ̀ ọlọ́run ọba subhanahu wa ta'ala lọ́nà wa laysa alaykum junah lórí bẹ́ẹ̀ kọ̀ sẹ́sẹ̀ lọ́rùn yìí nínú wọ́n lásán ẹ̀ lẹ́sìn ẹyọ kan nípa mistake bó ti wá níta hadith amúr mùlàás lọ́rọ̀ jíjẹ́ ọlọ́run sọlá àrẹ̀sálá ń bí àtọ̀ sáàrin ájẹ́rì ìlmọ́fẹ́ wọn ìmùsí láàdájú ń bẹ́ẹ̀ ni tó ṣe mistake àtẹn tó correct ó wá ń tọ́ka sí pé ń tó ṣe mistake yóò jẹ́ ọ́ máa fún lẹ́sùn fàhádà lẹ́sùn ẹsẹ̀ ọ̀rọ̀ dẹ ní o lẹ́yìn sàlẹ̀ àhàdìn àníyàró dáa ẹni ẹ̀kan gbọ́dọ̀ tẹ́ wò láti dá padà ànẹ́bì ti sọ ti sọ nìyẹn ètò sì gbọ́dọ̀ jáde lẹ́nu àbùkù bẹ̀ mọ́ Al-Imam Shafi'i rahimahullah ta'ala àtàwọn tó sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ wọ́n ti sẹ́rí ẹ̀ tó ṣe mistake yẹn a máa fún ládá ṣùgbọ́n kì í ṣe lórí mistake ní ládá ta fẹ́ fún torí ká ṣe mistake inú ẹ̀sìn yìí wọn ọ̀pẹ ní kẹ́kẹ́ láti ẹgbẹ́ máa ṣe mistake o ọlọ́run ọ̀pá aláṣẹ pé ká máa ṣe mistake tẹ̀wọ̀n pé nǹkan tí wọ́n bá pa wá láṣẹ pé a ṣe ládàá ń bẹ lórí rẹ̀ ṣùgbọ́n wọn ọ̀pá aláṣẹ pé a ṣe mistake. ṣùgbọ́n ohun tó máa máa fi gba ládá òun ni èròǹgbà òtítọ́ tó gbèrò rẹ̀ tó padà ní mistake inú yẹn ọ̀rọ̀ yẹn ti ń clear díẹ̀.

ẹgbẹ́ ọkọ̀ rẹ̀ sì ó sì fi sọ́dọ̀ Ali ibn Abi Talib radiyallahu ta'ala anhu. pẹ̀lú àwọn olùsùsù gan nínú ẹ̀ òun náà ni wáyé Ammar taqtuluhu al-fi'atu al-baghiya ó máa ṣe o tó ṣe pé Ammar ni àwọn tó máa ṣe kú àwọn ọlọ́ṣẹ̀ ni wọ́n pa ọwọ́ ajá sí pé sáìdì ọ̀dọ̀ àwọn ẹni tí wọ́n wà lọ́dọ̀ àfáà Muawiya radiyallahu ta'ala anhu náà lẹ́ni àwọn ẹni tó ṣekú pa àfáà àmàrù ti wá. nùsùsù yẹn ló jẹ́ ká máa mọ̀ wípé àfáà Ali ibn Abi Talib wọ́n lo ìṣèhádì ṣùgbọ́n àfọ́ wọn ní ládá méjì. kí sì ni ìṣèhádì yẹn? wọ́n ní pé gbà tí wọ́n bọ́ sórí ìjọba lẹ́yìn ikú Usman radiyallahu ta'ala anhu ẹ̀mọ̀ kan ti kú pa Usman

ẹtù tètè wájú ẹnìyàn àlì ìsọdí ọlọ́ọ̀tọ́lá àwọn sọ wípé kájé kíjọba ń fìdí múlẹ̀ nù nítorí pé àwọn ènìyàn wọn ti kú ni wọn fi ṣe fún báà máa ní ọdí ọlọ́ọ̀tọ́lá ji ẹ̀rí pé jihad ìkíní kejì wọn kò sẹ́ni tó lẹ́rìí tàdéédé lọ́wọ́ kan ní sáìdì kọ́kọ́ sọ́dọ̀ àlì nígbà tí èsì ṣe fẹ́ rí ni wọ́n takò wọ́n tún ṣe wáyé wọ́n gbà ládàá òjijì kan wọ́n lọ bá nìyẹn ti sọ níbi èsì pé nẹ́sùn kẹwàá làfà àwọn àwíyá wa sọ pé láà àdẹ́bí wí tara ẹni àbáyá wí tara ẹni èyí tèmi ó tèmi tó nípa bẹ́ẹ̀ àwọn aṣọ wípé ẹni tó ṣe mistake yẹn hàn bí dáńlọ nìyẹn ó ń tọ̀ wọn máa gba ládàá ẹyọ kan irú àfà àwọn àwíyá ọjà aláwùtàlá ni wọ́n gbà ládàá kan torí wọ́n gbèrò òtítọ́ tàdéédé nìkan yẹn kẹsì èsì kan sínú àṣìṣe wọn lọ bá nìyẹn ti nítorí pé wọ́n pèrò òdodo tó báyà bíbà yìí náà ni a ti kíni ọ òun láàjò ẹjẹ́ wọn yọ kan yìí sí káfí dúró níbẹ̀ ẹlùmọ́sánì ó ní ìmáàmù sáfì náà. ولم Al-Muzani wọ́n ní sẹ́rí Imam Shafi'i fi ń rìn lẹ́nu ọ̀rọ̀ rẹ̀ yìí pé anàlẹ́mùsítẹ́hìdá alimọ́fìdíà ẹni tó ṣe ìyẹnjú ó ṣe ìgbìyànjú ó wá ní mistake nínú nígbà tó ṣe pé kò kú sẹ́rí kankan tó fi ṣe ìgbìyànjú yẹn mistake wá padà wọ lójijì. ahdatha fi ddin ma lam yu'mar bihi ó ti mú kankan wáyé nínú ẹ̀sìn tí wọ́n pa á láṣẹ rẹ̀ wọ́n lámì yóò kẹ́ láfọ̀ọ́ wọn ò dẹ̀ lábọ̀ ọlọ́run wà ìnàmà ó jẹrọ fi ní jáde ṣùgbọ́n wọn á fún ní ládá nípa àníyàn rẹ̀ tó ní pé òdodo ní ń lọ ọbẹ̀ ọkẹ̀ bọ́ sásìse lójijì ni láàfin hasa èyí kì ṣe nípa mistake rẹ̀ ní ìlàjò ṣáláwọ̀ ṣáláwọ̀ tó rí ní àṣìṣọ́ bá dé ní ọ̀sẹ̀ nígbà ṣáláwọ̀ ṣáláwọ̀. Ọya ẹja bẹ̀rẹ̀ bẹ̀rẹ̀. Ọya alákọ̀ọ́kọ́. Alaikum salaam wa rahmatullah.

ọmọ ìtàrọ̀ káà wọ́n fẹ́ kàtà. Ewu ti ń bẹ láàrin wa àtàwọn aláìní gbàgbọ́ ní ọba ti parun ọtí ní pèsè. Ẹ̀sùn yẹn, a máa ta a sì máa sọ fún ọ̀rẹ́ lẹ́yìn. Ọ̀rọ̀ bó ti yé, nínú àwọn ọ̀nà sóòlù, tẹ́ bá lọ bá òṣòlù òṣòlù náà. Ìmáàmì Ahmed, alayhi rahmatullah ẹnì kan wà nínú lùsùsù tó ti yí pé a máa ta lùsùsù yìí a máa ta àwọn ẹsẹ̀ ọ̀rọ̀ yẹn bó ti wá a ti gbọ́dọ̀ máa yí lọ́rọ̀ bá nìyẹn di èkèrí ni gẹ́gẹ́ bá ń sọ sálámù èpè ní kékeré mọ pé àní sálámù sí ìmọ̀ nǹkan tí mo lè fi báàgì mọ́ dá mọ́ pa bá ti mọ̀ àmọ̀ dájú pípé ẹni yẹn nìyí àìkírun yẹn ọ̀rọ̀ ju ní ń ṣe àti ìfọwọ́sẹgbẹrẹ mú nǹkan tó ń ṣe ní tọ́ ní mọ́ngàlá lè fi bá jẹ́ pé àní sálámù àmà sálámù tí a sì máa ti gbé lọ a máa pè sákèésì tó lọ́wọ́ lọ fún ọ̀rẹ́ yẹn máa ní a sì máa ka nẹ́sùn yẹn ó ti wà mẹ́fẹ́ ní ìpèrí mà lẹ́ni tí ọba ti gbé ní tí ọba kí ọ̀run ẹ sì jẹ́ kọ́ máa yé ẹni yẹn yí pé. أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة ìwọ̀njọ́ àwọn ọkọ̀ gbé ìsìnlẹ̀ ẹrú lé lórí ìjọba ìyàmà ìlú tó bá ti dáa báyìí gbogbo ní bẹ́lẹ́yìn rẹ̀ náà kọ́ yọ ọ̀rọ̀ ọ̀rùn ẹ máa jẹ́ oyè ilẹ̀ ọlọ́run ojú tó ń tẹ́lẹ̀ ìlú àpàdà sí wọn. náà wọ́n ń tún sọ. Thank you. Ah, ti lọ àwọn ti lọ ṣe ń lọ́yọ́. Lẹ́gbẹ̀ẹ́ mo lè ṣe ìtàkùkọ ìlọ́wọ́ yẹn máa bẹ̀rẹ̀ fún padà. Ṣé ìjọba ìṣòro bí a tó má ti àgbè ní ìlú náà ní ìlú máa ta? Wọ́n lọ fún wọn. Ó lè fi àwọn ìwọ́n tó. Àdọ́gbọ́n tí táwọn yẹn ń ṣe nísìnyí aburú ni o. Wọ́n ló ẹjẹ́ ká sọ pé ó ṣe kí síbà lẹ́fẹ̀ẹ́. Mọ̀rọ̀ bó ti yẹ kó kò sí nẹ́zọ̀rù ó ti ṣe nẹ́zọ̀rù tẹ́lẹ̀ kó tó ṣe kíkìlá anẹ́zọ̀rù ọlọ́wọ́ mi ó ti wá nínú hadithi jáde ọ̀dí ọlọ́run dára àdúgbò pé tí ẹnìkan bá fẹ́ bá obì sọ̀rọ̀ láti kọlu mẹ́ta ọ̀kọ́ dára ó sì wà lágbára àníyàn tó ra ìlànà ọ̀yẹ̀dẹ̀ ọ̀hún ìlànà lọ sí láti wo nǹkan tó máa máa láti fẹ̀ pàlẹ́ fàálì àfa àjábìrì sọ pé àwọn máa ń lọ sá sí kọ̀rọ̀ láti lè rí dáadáa torí ní ẹ̀rọ rí wọn gbà tí wọ́n ti wá sí hálíkọ̀ yìí wọ́n sọ Ọ ọmọ ti dáná ọ̀ya kí sànú ọ̀bù tòmí ewé ẹnu wọn ní àwọn obìnrin kìí sáwọn tí wálíkọ̀ wà yóò láwọn ọ̀bù tọ́ láwọn ọ̀bù míì ni o. wọ́n máa ń lo àwọn bòbí. ṣùgbọ́n tó o bá lọ yan ọ̀rọ̀ sítò ọ yan ọ̀rẹ́ kan sítò sí ilé mi tó ń gbé nídìí obìnrin bẹ́ẹ̀ ó jókòó ọ̀dọ̀gbọ́n máa bá wọn káwù bẹ́ẹ̀. déédéé ìgbà tó bá lọ ọ̀dọ̀ mi ọ̀sẹ̀ nù ọkàn ti rí ẹ́ sẹ́ni mo ní kò owó lẹ́nu àìlé yóò lè ṣe ṣe o tọ̀gẹ́sẹ̀ pé ìyàn lọ yọjú wo léwẹ̀ o tọ ẹ wá lẹ́nu yẹn lọ ṣe kíntìmá yìí náà ní kẹjẹ ká sọ gbà tó ti wò ó tó ti wù ú ọwọ́ padà lọ ṣe kíntìmá lọ́dọ̀ bàbẹ́ ẹ̀ lópin ìgbà tí bàbá ti fà á kí lọ́rọ̀ sọ̀dá àkíntì wọn sọ síyàwó rẹ̀ kì í síyàwó ẹ̀ ọmọ gbà ti gbọ́ ọba ṣe jẹ́ ọba gbọ́ wọn fa ìyàwó fún yàn àwọn ẹlòmíràn sọ pé bàbá rẹ ti mọ̀ ń bọ̀ wá mọ̀ kí ara rẹ ti ẹ̀kọ́ òlélẹ́ẹ̀dì kọ́ yẹn sọ́kọ́ yín pé kẹ́ rọ tọ nígbà tó bá di pé wọn ti padà tó ti dòun pé ẹ wá níjọba yìí nígbà yẹn ló lè béèrè pé bàbá pé kíní wọn láwọn ó so lọ́sẹ̀ tí bọ̀ kí lọ gbà ọ mọ̀rọ̀ bó ti yé kọ́dà bó wọ́n yàn ò sí rẹ́dì mọ̀ tó bá rẹ́dì wà kó dání bàbá fẹ́ lẹ́tọ̀ọ́ láti máa jẹ dòdò fẹ́ lára rẹ̀ mọ̀rọ̀ bá nìyẹn ti yé bẹ́ẹ̀ mọ́ kí wàá tiẹ̀ lórí ìpọkẹ̀ lọ́yọ́ ojú síbẹ̀ lásán ọdún wa lọ fẹ́ ìlú lọ́wọ́ àti àfúsọ̀dá àkíláyì àbá wọ́n ń ṣe bẹ̀ lọ́wọ́ sí ń dàpọ̀ tòló láàbọ̀ pé wọ́n ó gbé báwọn obìnrin náà lè yí màgánà ní ìlú ẹlòmíín bẹ́ẹ̀ nú wọn ọkọ tí bẹ́ẹ̀ ti bẹ́ẹ̀ tó kẹta ń sì báyìí lè lọ́mọ alọ́ sáré bèrè pé sọ̀dà kí wo ni ọgbà tí ó sì ti wọlé ọkọ kẹ̀kẹ́ tẹ́lẹ̀ ẹ̀wẹ̀ wọ́n sọ̀rọ̀ kan lọ́wọ́ tó rẹ́ lómi àti délé ọba tó yóò yóò tún gbọ́nà ní táìmù Eh, àwọn bàbá wa tí wọ́n bẹ lóko ní òde káṣọ yín kọjọ́ yẹn gbà yẹn wá béèrè sọ̀dà àti gbà yẹn pèsè lóní ọgbà ọlọ́wọ́ àlà. náà wàlíkùmù sálà ń lọ káàkiri. Thank you. Okay. Náà ọ̀dá kí ni a máa wọ aṣọ ọ̀pọ̀ lápá láti lè sọ̀lá ọ̀dá. Tọ̀kọ́dọ̀ sí ẹ̀nà tàbí ọmọ ìdàkùn ìmọ̀ sí níṣèyí mákindé ṣe wáyé yóò lè lọ sí ọ̀rọ̀ aṣọ yẹn pàdé rẹ̀. ṣé wáyé pé ṣèyí lọ síbi tí wọ́n bá ti ń ṣe wọ́n tún ṣe lé ìdárayá àbẹ́sí gẹ̀ẹ́sì lọ́yẹ̀ pé gbogbo wọn ni wọ́n wọrú aṣọ bẹ́ẹ̀. wọ́n wọ́n lẹ́nìkan pé gómìnà fẹ́ rí yáà gbé aṣọ nì pàdé rẹ̀. pé ọlọ́run ọba dẹ́ta ní alọ́gbà sọ yẹn ní ọ̀dọ̀ fún fẹ́ẹ́ fi bá sọ. àárín fìyàn ti pọ̀ ẹlòmíì ti ẹfẹ́ kò tí ẹ̀ nífẹ̀ẹ́ kí wọ́n mọ̀ fọ́ ní súnà gan lò. mo ò fẹ́ ohun tí ń sọ̀pọ̀lọpọ̀ náà ni pé kó fi ráyè sí palapala yóò máa wá wọṣọ kéékèèké káàkiri débi yí pé báyìí gbogbo ògóró ẹ̀yìn rẹ̀ pátá ló máa máa hàn aláya burú lélẹ̀ ọ̀dà rárá tó ká lọ ṣàyípadà rẹ̀ ìmúra tó jẹ́ ìmúra gidi ni wọ́n máa rí kí yẹn máa dé fìlà ń sọ fún alọ́pọ̀lọpọ̀ náà lè fi tó ẹ̀gbọ́n ọmọ wa níbẹ̀ bẹ́ẹ̀ yanni kò sí ẹ̀rí kẹ̀kẹ́ ta lè fi báàkì ẹ̀sìn wọn sọ fáwọn kọ̀ọ̀kan láti rí ilẹ̀ láti máa fi hàn. kílẹ̀ rí tọ́sọ pé kéèyàn máa forí lásán kírun ó sì mẹ́rin tó ní kọ́ máa forí lásán kírun wa. ẹ ó mú fìlà ó fi ṣe sótọ́ bàbá làárọ̀ burú bàbá làárọ̀ tí ẹ bá sàṣìkò tó lọ sí ìjọ sí ọmọ rọ àbí hajj yàtọ̀ síbẹ̀ lọ́pọ̀lọpọ̀ bàbá ọba dé fìlà yóò fi láwàá yìí oríbẹ̀ káwọn náà kọjá nínú ìbẹ́ ń ti jẹ náà lẹ́bi dárún mọ́ yóò ṣe àdìbí ọ̀rọ̀ fìlà ẹ̀ ń ti jẹ náà lẹ́bi àsopọ̀ tó ké kí ni wàá ní wàhálà ń bí ọ̀rọ̀ fìlà táwọn agbórí kí pẹ́ńdẹ́rẹ́ pẹ́ńdẹ́rẹ́ ẹ̀dá kan ìjà lọ yìí láì sí pásítọ̀ sórí àtẹ ni máa ń sọ̀tẹ̀ bàbá ọlọ́dẹ fún yín o gbogbo ẹni tẹ́ máa ń wá sọ kéèké ìjọ tí yẹn ọba jìyà aláùsá ẹ̀wọ̀n níbẹ̀ o bẹ̀ lọ jú yẹn sí lójijì wà lọ́ọ̀yà ilé àwọn èèyàn tí wọ́n ti sìnmú nítorí ìmúra lásán wọn ò gbóòórùn gbó lọ́yẹ́ wọn kẹ́ ta mọ́ wọn náà ni wọ́n ti lé bá ti rìn láàkó ni wọ́n ti rí ìyẹn náà wọ́n lè ilé ilẹ̀ wá pé láfa abẹ́tá ilé yóò lè já fà láíláí ẹ wà àwọn ìjọba àwọn náà wọ́n sàkàtì gan ẹ wo kóòtù tí wọ́n máa lọ náà èèyàn gbọ́dọ̀ débìlà tọ́ba dé apẹ̀rẹ̀ lọ́bẹ̀ wọn ní ní oṣù kódà bó wé láwà ní wọn ní sọ pé oṣù ibi tọ́wọ̀ yẹn dé lẹ́yìn ìfìlà náà wọ́n lè máa bọ ọrọ̀ yọ sí pé kò sí pé olówó wọn gbọ́dọ̀ dé kínní àkẹtẹ̀ tí dé kí wọn ní bá dé fìlà pẹ̀lú olówó wọn orí rẹ̀ wọ́n máa jà bọ́ tòtòrí bẹ́ẹ̀ ọ̀dà kéèyàn máa wọlé àwọn aṣọ kúkú bẹ́ẹ̀ láti máa fi kí wọn wọn kò ní yé rárá rárá àmọ́rú ẹ̀ mọ́ ẹni tó ní ká kírun bóun fi máa kí ìsọpọlọrun ò ní gbà àwọn tó bá kí hàn ọ̀rẹ́ lómi bá a bá ń sọ̀rọ̀ àwọn àfa báyìí tó ń bá ti fẹ́ sọ tẹ yọsọ gbà fi lọ́wọ́ àti ilé ìkéwì nǹkan báyìí òní sọ pé wọ́n ní àwọn olùmọ̀rú nǹkan báyìí mo wá lè ní sáwọn olùmọ̀ béèrè mi ti ẹ béèrè òun ni ọ̀rọ̀ zihar ayàmùjáde làyẹn náà ẹni tọ́lọ́ fẹ́ ìyàwó ẹ̀ ìjẹ ìyẹ pé kóun bá dọ́dọ́ ìyàwó òye òun lòún súnmọ́ àpamọ́ òun lòún súnmọ́ irúfẹ́ níbẹ̀ máa fẹ́rú dọmọ tí ọba rẹ ń jẹ́ ọ̀sọ̀ dọmọ abọ́ aláìní sẹ́lúsì àbí ẹ̀mẹ́ ìbọ̀ yọba aláìní sẹ́lúsì àbíkọ́gbàwẹ̀ oṣù méjì léraléra ọ̀rẹ́ nílé bẹ́ẹ̀ mo kọ́ máa jẹ́sàn rẹ̀ ní ẹ̀mí ẹ̀kọ́ tó ti gbé yóò ṣe fílíọ̀ yóò sì ìyàwó rẹ̀ yẹn ọlọ́wà rẹ̀ arákùnrin kan sọ ìyàwó rẹ̀ lẹ́yìn ọdún kan olùkọ́ abẹ́fẹ́ obìnrin yẹn padà tí yóò tòwó ìlà àtúntò látàlá wọlé tó ń lò lẹ́kùn ìṣẹ̀lẹ̀ ọ̀pọ̀ nílẹ̀ lẹ́yìn bọ́ọ̀ lẹ́sìn mọ̀ fọ́kọ̀ tọkọ̀ oníṣẹ̀rí ọba máa ń bára wọn jáde tẹ́ máa lọ bá wọn yẹjọ́ ọ̀rọ̀ wọn ò sì ní gbọ́ aláì tàbí kọ́kẹ́ bínú lè bóde tọ́lá fúnú ṣẹ̀ríà owu ni kí èèyàn ọkọ obìnrin oṣù yìí ọlọ́ọ̀fẹ́ mọ́ oṣù kejì ní oṣù lọ́ọ̀fẹ́ mọ́ nígbà tí ń ṣe mẹ́sùn náà tó bá dẹ̀jà sí ya arúgbó lọkọ̀ ọ́lẹ̀ àmọ́ ọmọ pọ́nlọ́pọ́nlọ́ lọkọ̀ ọ́lẹ̀ oṣù lọ́mọ àkà fún yẹn lọ́rọ̀ bó díé tọmọ pé ya arúgbó ò ṣe mẹ́sùn náà mọ́ ya arúgbó tó jẹ́ ìyàwó rẹ̀ yẹn ò ṣe mẹ́sùn náà mọ́ irú yẹn ọmọ akọ kéré ọkọ̀ ọ́lẹ̀ oṣù kejì ọ̀sọ̀kọ̀ eléyẹn gan náà àtọ̀ láàkùn náà sì láàkùn gbọ́ kí àwọn tó bá yẹn ẹjọ́ ọ̀rọ̀ ọba tún padà wá ìyá arúgbó ní oṣù ní ìwọ ọ̀fẹ́ ìyá arúgbó mọ́ oṣù kẹ́ni oṣù kejì oṣù kẹta ìyá tún padà lé bó tún ti sàn ìmíràn fún pàmọ́ ìyá arúgbó oṣù ní kí ìyá arúgbó máa padà bọ̀ tọmọ fẹ́ lóṣù kẹ́ni oṣù kejì lẹ́ẹ̀ni àbá alas ọtí lóṣì arúgbó ni ọ̀pọ̀lọ̀ fẹ́ lómi. ṣùgbọ́n pọ̀lọpọ̀ ọ̀tọ̀ láwùjọ lè máa fẹ́yàwó pẹ̀lú ṣẹ̀ríà àtẹ́lẹ̀ kò sí ká máa kọ́ pẹ̀lú ṣẹ̀ríà ọlọ́run ní járe ẹlòmí ọlọ pàtí báyìí ẹ ọ̀ pé òde ilé kéwù làwa wá pàtí lòun ọlọ yọ kẹ̀dé náà ní ìsìn náà wọ pé ìyá sàbú ó tí ro kàdí sí i ọyá ilé yìí kó ti bẹ̀rẹ̀ sí pọ́n gbogbo ẹ̀rù bọ́dà bàbá àtàwọn ẹni sùúrù ó ní kò sí ọdọjọ obìnrin yìí ọ̀fẹ́ máa gbọ́rọ̀ ọmọ mi lọ́mọ ní sùúrù òun ti kọ́ lẹ̀ lẹ́nu bàlá ẹ̀ ti bọ́ sí lókun fún òsì fojoojúmọ́ ní ti máa ń lọ ọkùn sí bó ṣe wí lánàá náà ní òwì lónìí níwà ń ṣe bẹ́ẹ̀ fún ìjọ ọdún kan kì í ti ìṣubí sí lọ́ọ̀dá tó ẹ dákun pé kíkọ̀ náà lélẹ̀ ìdàmà èyí ṣe kíkọ̀ wọ́n ń ṣe ìdìrìn lásán ni wọn ò bá tó lẹ́yìn kẹ̀kẹ́ báwọn yẹn jọ̀rọ̀ fẹ́ má jà mọ́ iná ìwo látọdún kan nígbà tí wọn ìwọ náà sì rẹ́ẹ̀dì kẹ́kẹ́ fíọ́ bàbá àtàkùnrin rẹ́ẹ̀dì kẹ́kẹ́ ẹ padà sọ́dọ̀ ara yín wọ́n bá jẹ́ kíkọ̀ gidi tó bá ti pẹ́ ìkẹta yẹn lálòpin ọlọ́run ìpè kó tó di pé yọ fẹ́ lómi o àbí yọ padà sọ́dọ̀ ẹ o ọkọ mi gbọ́dọ̀ fẹ́ ọkọ mi tó bá fẹ́ yẹn ló sì jẹ́ aládùn rẹ̀ kó tó di pé yọ padà sọ́dọ̀ rẹ̀ ọlọ́run àlọ́ tó bá jẹ́ tọ̀lá kù títí o ọwà nù sẹ̀ríà tó ní ti pẹ̀lú òun lẹ́yìn fi ń sún nǹka yẹn mọ́tò ìbá ti sọ̀lá kù kí ni eré ìpalẹ̀lẹ̀ irú eré ìpalẹ̀ lọ́wọ́ akọ́jú ti tòrò ọlọ́run bá lè jọra wọ́n wọn. alekun sọlá sọlá sọlá. wọ́n ní àwọn ájí agbogbo tí wọ́n ń ta ògùn tí wọ́n ń ya àwòrán èèyàn níbi páálí wọ́n ń kírun sọ́ọ̀bù ọwọ́ abò mi kírun tí ò ní sáwòrán fẹ́ ọwọ́ abò mi sọ́ọ̀bù tí wọ́n ní abá fẹ́ gbà fúyàwó rẹ̀ ó ní àwọn yàrá kékeré kan tó lè túbọ̀ níyẹ̀wò àbí ọ̀tá ní páálí kékeré kan fẹ́ràn pé ọkọ̀ síbù kò ní mo ní ìdí ẹ̀sìn sọ́ọ̀bù gbà bí wọ́n ní òní palẹ̀ mọ́ rẹ̀ ẹ̀hẹ́ ní ìdí ẹ̀sìn gbà bí gbà kílì ọ̀sẹ̀ lọ́bọ́ sí ìgbésẹ̀ kó ló sì ya òfin báyìí sọ bá jáàyè bẹ́ẹ̀ òun lè yàn lè fi yàn òun yóò sì máa kírun. lẹ́yìn lẹ́yìn pé wọ́n yẹ kí wọ́n náà pọ́n yàwó ẹ̀ lé àwọn obìnrin ń sun kí sànù tọ́da kọ́ máa lójú táyé tí ó gbé ààyè bíi èsì kọ́lọ́fín láti fi pa ṣírí mọ́ irúfẹ́ bẹ́ẹ̀ ni yóò ti máa kírun tí o ti sáwọn ẹgbẹ́ wọn lọ́wọ́ àyà. wàlẹ́kùn sálà ń Thank you. ọwà ọdẹ làlàáfíà máa lè ṣe ìdáàbò wa a lè wí gbàgbé a lè má wí gbàgbé nírò èyí tí ẹ àfa àwọn akẹ́kọ̀ọ́ ti ń kí òkú wa ń gbà náà báyìí. Sẹ́bí sọ̀rọ̀ bí kàtà àlà. Àbí ẹ mọ̀ pé bẹ̀rẹ̀ súra yẹn. Ẹ mọ̀ wà pé yẹn lè sọ yí pé Sùhánà lọ́bí àlà ìgbẹ́ ìwáyà wà sọ́dẹ̀ lálàáfíà wọ́n sì ṣe láti bí ẹ̀ bá sọ nínú nẹ́fìlì ọ̀sẹ̀ ti dà púpọ̀ ìwọ̀n lọ́wọ́ àlá ní sọ pé tí wọ́n bá ṣe lọ́rùn ẹ̀yẹ kò mú o mẹ́sùn wà sọ́ lálàáfíà lórí ẹ̀ àti bàlà èèyàn bá máa wí délé ọwọ́ àdáadáa pé bàlà báyà pé àtẹ́sẹ̀ ti sọ́ọ̀tù mílíkì náà wà ìkà wa mọ fóun sí lálàáfíà wọ́n ti sọ́ọ̀tù fèèyàn lálàáfíà lọ́wọ́ àlá. olórí ìjáde òun ni kẹ jáde kẹ lọ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn olùkọ́ ẹ bá ti wá kọ ọdún sẹ́yìn náà ti àpá aládùúgbò yìí wọn gbọ ẹ lọ ìlú kan ẹ wá ní ọlọ́jọ́ mẹ́ta ní gbèdéke kan ní ìyẹn ò sí mẹ àwọn nǹkan tó lọ́lá mi ń bẹ tó máa bọ̀ fún yín àmójútó ilé ìtọ́jú ìyàwó gbogbo oríṣiríṣi nǹkan bẹ tó máa bọ̀ fún yín tọ́ ọwà ń bẹ̀ gan tẹ́lẹ̀ ó ti yanjú náà ká dáa sọ pé gbà tó sí bẹ́ẹ̀ tọ́ ọjà jù kẹ́kọ̀ọ́ ẹ̀sìn yìí kò yé yìí dáadáa ẹ̀sìn máa lò láwùjọ tẹ́ bá wa. a kì í sẹ́sì kì í sẹ́sì ẹnìkan lòún tẹ̀ wú lọ́sọ̀ pọ́nà tó ń wò pé ẹ lè fi pépè tó lè máa fi dá wà. wọ́n pẹ́ ni ẹni ìlú yàtọ̀ ẹni kàdẹ́láìwò ló ń pè ọmọ Pakistan òun ló kù kí ní ara rẹ̀ ànábì òsè àwọn tàbí òsè ọ̀rọ̀ bọ́dí ẹ̀sìn ọ̀pẹ́ sí ilẹ̀ ẹ̀sìn ánàbí ṣe àti táwọn kéré táwọn sọ̀rọ̀ ọdí ọba fàájì náà. wọ́n ní gbèdéke o àbúrò ah, ẹni ẹ̀ bá ti ní fóun dágájá sẹ́yìn pé kí wọ́n máa ọmọ sọ̀gá mọ́ lọ́wọ́ ó sì tún máa gbìyànjú sọ́rọ́ èèyàn lè kéwú ná láàfin lè sọ pé gbèdéke báyìí ní ọjọ́ ìmọ̀ ohun tẹ́lẹ̀ yẹn ó fi mọ̀ fóun tó gbèdéke òun ní káfáà rẹ̀ ọkùnrin ìjáàzà tọ́ba ti di pa àfẹ́ yẹn àbọ̀ sáni mọ̀mọ́ kéwu rẹ̀ ọ̀pẹ lágbájá ọ̀ wọ́n fẹ́ kọ́ máa ṣe ìmọ̀mù bí kan ìtumọ̀ rẹ̀ ní gbogbo ṣe wá sí i. ẹ ò bá ròyìn mọ́ Malik àrẹ ìṣọ̀rọ̀ mọ̀tòlá ó lóun ọ̀pọ̀ ọ̀tà láti ṣe ìbánisọ̀rọ̀ káàfọ̀ òun sọ pé mọ́ọ̀lì kí ọyá pọ̀ ọ̀tà wà lọ́dọ̀ tọ́lá ẹni tó lè fún yẹn ní ìjásá làáfíà yọ sá mọ̀mọ́ tọ́kọ́ àròyọ́yá ló wájú àwọn ènìyàn bá kọ́ wọn kí ó kó mi ẹ̀kọ́ ti dáńgájá yìí ìdíkẹ́ náà nìyẹn kọ́dẹ̀ tó máa الله أعلم إجازة الله سبحانه الله وبحمده أشهد الله إلى إلا أنت